بسم الله الرحمن الرحيم ألف لام ميم صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون سورة قلنا نبتي أبا تفسير القرآن دي لدى توا أتبا تفسير دي سورة الأعراف سورة الأعراف أجقنا سورة eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó sọ̀kalẹ̀ fún anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìlú mẹ́kẹ́ súra yìí ó sì jẹ́ súra tó ṣe àkójọpọ̀ ayé ọgọ́rùn méjì àti mẹ́fà sínú lédè kúkúrú òun ni. أطول الصور المكية أني سورة تقنجو هنا سورة إليه تسقى لفن محمد صلى الله عليه وآله وسلم نيل مكة سورة الأعراف وقبه نتريك الأعراف بلن ó wá nínú súra yìí wíwá tí gbólóhùn al-A'raf tó wá nínú súra yìí ni ló jẹ́ kí wọ́n pè ní súratul A'raf ohun tí sì ń jẹ́ al-A'raf ó náà ló gírí kan eléyìí tó ṣe pé wọ́n mọ ọ̀gá ń bẹ láàrin aljanna àti iná alimami ibn jarir tabari rahimahullah wọ́n ní al-a'raf jamu urf al-a'raf ó jẹ́ púpọ̀ urf lédè Lárúbáwá kullu murtafi'in min al-ard yuqalu lahu urf gbogbo bí ti ga. tọba bá ga nínú lẹ̀ orúkọ rẹ̀ náà ni urf ìdí ni tó fi jẹ́ pé ogbe ti ń bẹ lórí adìẹ lédè Lárúbáwá orúkọ rẹ ni urf urfu dik yẹn ni pé ogbe orí àkùkọ wọn ò sì ṣàdédé pé ní urf àyàfi nítorí gíga tó ga Ibn Jarir Tabari. wọ́n gba ìgbàwọ́ ọ̀rọ̀ kan wánu tafsiri wọn láti ọ̀dọ̀ Hudhayfa ibn al-Yaman radiyallahu anhu wọ́n ní wọ́n bi léèrè nípa ashabul a'raf àwọn ẹni ògiri tó àwọn ẹni tí wọ́n máa bẹ lórí ògiri tó tí ọ̀rọ̀ nípa wọn wá nínú suratul a'raf. فقالهم قوم استوت حسناتهم وسيئاتهم حذيفة وادنا يكون ولا وكاو وسكي دادا تايدا ودقوا دادا تنقبلي أيسي وسي دقوا كلا إدا تنقبلي أيسي فقعدت بهم سيئاتهم عن الجنة أيدا ولم وملت جمهور الجنة وقال àìdá àti dáadáa wọn dọ́gba àìdá wọn wá mú wọn mẹ́lẹ̀ kò jẹ́ wọn rà àlìjáná wọ̀ wa khallafat bihim hasanatuhum 'ani an-nar dáadáa wọn tí wọn wá rí ṣe ayé òun ló so wọn mẹ́lẹ̀ tí òjò wọn wọ̀ náà àìdá òjò wọn rà àlìjáná wọ̀ dáadáa òjò wọn wọ̀ àwọn ni wọn ń pè ní àwọn èrò àrọ́fù àwọn èrò tí wọn máa bẹ lórí ògiri tí wọn máa tọ́ga tí ń bẹ láàrin àlùjáná àti iná. فوقفوا هناك على السور حتى يقضي الله فيهم àwọn àdúró lórí ògiri tí ń bẹ láàrin àlùjáná àti iná yẹn títí tí ọlọ́run abó fi ṣe ìdájọ́ ibi tó wù láti kó wọn sí. sóra yìí àwọn àyà máa wà nínú rẹ̀ tó ṣe pé wọn ọ̀pọ̀ lọ títí táwọn ò sọ̀kalẹ̀ ní mẹ́kẹ́ tó ṣe pé ibi tí èsì mẹ́kẹ́ ni wọ́n ti sọ̀kalẹ̀ láti bí ọ̀rọ̀ ọlọ́run tó ní was'aluhum 'anil qarya títí dé orí ọ̀rọ̀ ọlọ́run tó ní wa idh nataqna al-jabala fawqahum ka'annahu dhillah gbogbo àwọn eléyìí wọn sọ̀kalẹ̀ ní mẹ́kẹ́ tí a bá wo suratul A'raf yìí àríkó ṣe àlàyé ìtàn ìgbésí ayé àwọn ànábì Ọlọ́run lẹ́fọ̀sí wẹ́wẹ́ ó sì tún ṣe àlàyé usulul aqida àwọn nǹkan tó jẹ́ ìpìlẹ̀ nípa àdìsọ́kàn ìgbàgbọ́ tó yẹ ká ní sọ́lọ́run ẹlẹ́dàá wa sura yìí jọ suratul An'am nípa tó kó sínú bí ìgbà tó kí àlàyé ni fún nǹkan tá a ta ní kókó nínú Suratul An'am nínú sura yìí wọ́n ṣàlàyé tawhid wọ́n sì sọ̀rọ̀ nípa pé wọ́n gbé wa dìde tó bá di lọ́la al àti pé ẹ̀san bẹ o sura yìí tún ṣàlàyé gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ẹlẹ́dàá wa bó ti ṣe sọ wahyi kalẹ̀ fanabi Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn anabi mi tó yàtọ̀ sí i iṣẹ́ tọ́lọ́run fi ránṣẹ́ sí wọn ọlọ́run tó ṣàlàyé rẹ̀ nínú súrà yìí torí ẹ̀ tọ́ba tiẹ̀ ní ká tètè wo kí ni nǹkan tí súrà yìí tó kó sínú lẹ́yìn tá a ti mọ̀ pọ̀ ní atwalu as-suwaril òun ni ètò gùn jù nínú àwọn súrà tó sọ̀kalẹ̀ ní Mẹ́kà nínú àwọn nǹkan tí súrà yìí tó ń tọ́ka sí ọ̀nà ni pé anna al-Qur'ana kalamullah. kí ọ̀rọ̀ ọlọ́run ọba ní alukur'an kí ọ̀rọ̀ ọlọ́run ọba ní alukur'an àmì tí ń ṣe àfihàn ìdánilágara pé náà bá tẹ̀ láti raka láti múra alukur'an wá àmì pé àní lè ṣe lọ́lọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ nítorí pé ọ̀rọ̀ ọlọ́run lélẹ́yìí tí wọ́n bá lè a ẹ̀yin náà àwọn nǹkan tá a fi ṣàgbégún ọ̀rọ̀ tí ń bẹ ń bẹ òun náà ni eléyìí jẹ́ àkọ́kọ́ ntí súra yìí tọ́tọ́ ka sí a sì máa ń pè alukur'an òun náà ni mu'jizatu rasuli sallallahu alayhi wa sallam al-khalida òun náà ni tó dání lágara eléyìí tó lọ́n fa nabi muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n máa bẹ láéláé kulla in ijtama'ati al-insu wal-jinn. على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا fi wọn yín pé tí àwọn àlùjànnú àti àwọn èèyàn lápapọ̀ wọn tí wọn bá péjọ pọ̀ pé àwọn fẹ́ múrò alukurani wa àwọn fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lọ́rọ̀ ọlọ́ni wọn ò ní ríru rẹ̀ mú wa wọn ò ní ríru rẹ̀ mú wa wọn ò ní ríru rẹ̀ sọ lọ́rọ̀ títí tí o fi di pé pé ń de alkiyama dé eléyìí ló túmọ̀ sí pé alukur'an ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tẹ́nìkan ò lè sọ̀rọ̀ ẹ̀ yàtọ̀ sí ọlọ́run ọba tó sọ. bákan náà súra yìí tó tọ́ka sí pé ókè tábà ti gbà pé alukur'an ọ̀rọ̀ ọlọ́run a pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká máa tẹ̀lé ẹ̀kọ́ tó wà nínú alukur'an torí kí láǹfààní tó wà nínú pa àgbàpọ̀rọ̀ ọlọ́run àmọ́ wò ní tẹ̀ láṣẹ tó wà ń bẹ̀ a sì ní jìnà sí ní tó ní ká jìnà sí a sì ní pe tó pe tó sọ fún wa nítàn a ní pe lódodo àṣẹ tó lọ́n fi pa wá a ní tẹ̀lé kí wọ́n lọ́n fà ní pọ̀ gbà pọ̀rọ̀ lọ́n. bákan náà súra tọ́ka sí pé bàbá wa ni o ó là Adam aleyhi salam gbogbo èèyàn pátá lólórí tẹlẹ́mu wa wọn bá jẹ dúdú wọn bá jẹ funfun sóra yìí fi hàn àpárá bàbá kan ni wọn ti jáde o bàbá kan yìí ni wọn ń pè ní Adam alayhi salam bàbá yìí ọlọ́ọ̀dà ọwọ́ ara rẹ̀ ló fi ṣẹ̀dá rẹ̀ ọwọ́ àti àgbégùn àwọn oríkèé rẹ̀ lọ́nà tó dáa jù òmù máa jẹ́ ní ìgbà tí ò ti jẹ́ nǹkan kan rí tẹ́lẹ̀ hal على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا ọlọ́run ya etí sí ní ìdẹ̀tí àmà ni wọ́n fi yà á sí baba ńlá wa àkọ́kọ́ ni wọ́n fi yà á sí wọn ní ìdẹ̀tí ọlọ́run ọba ló mu jẹ́ nǹkan tó di tẹ̀mí ń bẹ lára rẹ̀ bàbá yìí wá tara etí tọ́lọ̀ ń fa màá ṣe òfin gbọ́rọ̀ imú tọ́lọ̀ ń dá fún bàbá yìí ó fi ń mí bẹ́ẹ̀ náà lójú tọ́lọ̀ ń dá fún ó fi ń ríran tí àṣẹ ọlọ́run fún gbogbo ní tí n bá ń fẹ́ kọ́ sẹ́ kò ju pé kún fẹ̀yẹ̀kùn lọ sẹ́ kó sì máa sẹ́ lọ. ìgbà tọ́lọ̀ wọn á dá bàbá ńlá wa yìí tán ṣíṣẹ̀dá rẹ̀ sojú wọn àwọn mẹláìkà àti Iblis tó náà ń gbé àárín àwọn mẹláìkà nígbà tá à ń wéyìn ṣíṣẹ̀dá baba ńlá wa sojú gbogbo wọn lẹ́yìn tọ́lọ́wọ́n adatán tó ṣẹ̀dá rẹ̀ tó pé lọ́lọ́wọ́n á sọ fún àwọn màláíkà àtẹni tí ń bẹ pẹ̀lú wọn tí ṣe Iblis ọlọ́wọ́n á ní kí gbogbo wọn forí balẹ̀ wọn forí kanlẹ̀ fún baba ńlá wa nabi Adam alayhi salam sujudu ta'dhimin wa tahiyya ní ìforí kanlẹ̀ ti gbígbéga àti kíkì ní ìforíkalẹ̀ pé ẹgbẹ́ga àti ìforíkalẹ̀ pé ẹkì kìí ṣe pé ìforíkalẹ̀ ti ìjọsìn àbí ti fífọ́ mọ́ sujudu ta'zimin wa tahiyya la sujuda ibadatin wa taqdis ìforíkalẹ̀ gbígbéga àti kíkì kìí ṣe ìforíkanlẹ̀ pé ẹjẹ́ ni tí ó ṣe bẹ́ẹ̀ máa jọ́sìn fún kìí sì ṣe ìforíkanlẹ̀ ti pé ẹjẹ́ ni tí ó ṣe bẹ́ẹ̀ máa fọ́ má kẹlẹ́ nínú súra yìí ọlọ́mọ fún wa nírò nípa aṣetán ọ̀tá wa àgbà ọ̀tá baba ńlá wa olórí ibú àkọ́kọ́ olórí ibú gbẹ̀yìn ìmáàmù wa nílé ibú nínú nálọ́ọ̀ súra yìí sọ fún wa nípa rẹ̀ ọlọ́wọ́n bá tún wá sọ fún wa lọ́pọ̀lọpọ̀ láwọn àyè púpọ̀ nínú súra yìí nípa anabi adam aleyhi salam ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin rẹ̀ àti iblis arrajim bí baba ńlá wa ti ṣe kúrò lọ́gbà aljanna bó ti ṣe sọ̀kalẹ̀ wá sókè pẹ̀ àti bí aṣetán bó ti ṣe ṣe ìròyìn sí wọn lọ́kàn tó fi sún wọn dédi ṣíṣe ntọ́lọ̀ ní kí wọ́n má ṣe àtìgbà yìí ni ṣètọ́ni ti jẹ́ àmì aburú àmì orí ibú àmì àìdá àti bí ṣètọ́n ó ti ṣe jẹ́ pé àtìgbà yìí ló ti ń bọ́ mi èèyàn wọ̀ yáàjà tó ti ń pè yàn lọ sí di mọ́sílọ́n tó ti pọ́ lọ́n pè wá lọ sí di nìkan ní ká máa sìn ó ń pè wá lọ sídìí òdodo kọ́ ni kẹ́ ẹ gbámú irọ́ ni kẹ́ ẹ sùrùbò nígbà tó lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wá sí sọ pé òdodo ní ká ṣe kí ni ká gbámú eléyìí jẹ́ àfihànilẹ̀ fún nǹkan tó ti wáyé tẹ́lẹ̀ náà nínú Suratul Baqara gẹ́gẹ́ bí súra yìí tún ṣe ń ṣàlàyé fún wa nípa fífẹsẹ̀ at fífẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ tó má bí ọ léèrè nípa at òun náà ni. الإقرار بوحدانية الله بالربوبية والألوهية وبالأسماء والصفات قاك باكوي أقنص صلى الله عليه لا شريك له ولا ند كل ركن كل لا في كل لا في جاء لا في ربوبيته ننو ستنسي ولا في ألوهيته àbí nínú iṣẹ́ ìjọsìn tó jẹ́ ọ̀ràn yẹn lórí wa ká ṣe fún lónìí kan wala fi asma'ihi wa sifatihi tàbí nínú àwọn orúkọ rẹ̀ àbáwọn àròyìn rẹ̀ eléyìí tó ti pẹ́ nìkan tó tó tó bá jẹ́ orúkọ ẹnìkan ò sí tó tó máa bá jẹ́ oríkì eléyìí súra yìí tún ṣe àfihàn tọ̀hídì fún wa tabati wa ma bẹ́ẹ̀ súra tún pè wá lọ sí di ikhlasu ddini lillah kásì àfọmẹ́sìn wa fọlọ́ kásì gbà pọ́lọ́wọ́n bá nìkan ló ní ìwà àti ẹ̀tọ́ àti ṣe nǹkan lẹ́tọ̀ àti ṣe nǹkan léèwọ̀ tí wọ́n máa tìtorí rẹ̀ jẹ́tọ̀ àbí èèwọ̀ ẹ̀tọ́ yóò sì fẹ́ lómi yàtọ̀ sí Allahu Rabbul Alamin náà lọ́lọ́run ti ń sọ nínú súra yìí pé ittabi'u ma unzila ilaykum min rabbikum. ولا تتبعوا من دونه أولياء ohun tí a sọ kalẹ̀ fún yín látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá yín eléyìí ti ṣe alukur'an ohun tí a sọ kalẹ̀ fún yín látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá yín eléyìí ti ṣe asunna ohun náà ní kẹ́ ẹ máa tẹ̀lé o torí kí n tí a sọ kalẹ̀ fún yín látọ̀dọ̀ ọlọ́wọ́n báyìí huwa al-haq ohun náà ní òdodo eléyìí tó sókè tó bá ti yapa sí tọ́ta kù kò lè jẹ́ òdodo láéláé ẹfẹsẹ̀ jáni tó sókè nǹkan míì tó yàtọ̀ sí tọ́lọ́ ń sọ̀kalẹ̀ òun náà lẹ́ẹ̀ma tẹ̀lé kẹwàá tara bẹ́ẹ̀ kẹ́ẹ̀dẹ́ ni tó sókè ń tẹ̀lé nǹkan míì tó yàtọ̀ sí Allah kẹwàá ti pàṣẹ bẹ́ẹ̀ kẹ́ẹ̀dó lórí ibú kọlọ̀ mọ̀sí wa ló lórí ibú. súrà yìí tún sọ fún wa pàpẹ gbogbo bó ṣe léwu ká pẹ́ẹ́ kápẹ́ nínú sàárè tó ọlọ́wọ́n máa gbé wa dìde lọ́jọ́ kan yóò sì san alẹ́ san lórí àwọn tá a gbélé ayé ṣe nígbà tó bá di lọ́la kìyàmù súra yìí sọ nípa bí wọ́n ṣe gbé wa dìde bọ́lá wọn ti ṣe dá wa padà lọ́jọ́ gbéńdà kìyàmù kama bada'akum ta'udun bọ́lá wọn ti ṣe bẹ̀rẹ̀ sí ní ìpilẹ̀ṣẹ̀ dáyín náà ni wọ́n dáyín padà a sì ti mọ̀ yín pé àti ẹ̀san àti ìṣirò àti pínpín táwọn èèyàn pín tí oríṣìí ọ̀nà mẹ́ta gbogbo ẹ̀ náà ní súra ìtúnsọ àwọn kan àwọn pín nínú gbogbo èèyàn àwọn ń jẹ́ almu'minun àwọn olùgbàgbọ́ òdodo annajun àwọn ẹni tí ó là ahlul janna ọmọ aljanna ọlọ́kọ́ sọmi pẹ̀lú rẹ nínú wa àwọn míì nínú ọ̀nà mẹ́ta táwọn èèyàn pín sí àwọn náà ní alkafirun àwọn kẹfẹ́rí alhalikun àwọn ẹni tí wọ́n parun ahlunar àwọn ọmọ náà ọlọmọsàwá nínú wa torí ẹ ẹni tó bá bára rẹ̀ ní ipò pọ́jọ́ kan nínú àwọn mùmíní ọjọ́ kan nínú àwọn tó ṣoríire tó ṣe é pé ọwọ àlìjánà kọ́ máa dúpẹ́ fọlọ́run lórí kòńgẹ́ fi ṣe àmọ́sá ẹni tó bára rẹ̀ nínú àwọn káfírínà. àwọn ẹni tó ṣe wípé àwọn parun wọn yọ máa ná irun wọn tí ọba ti kú ayé sì wà fún láti ṣàtúnṣe láti ṣe àyípadà kó fi kófòrò sílẹ̀ kó gba ìsìláàmù kó fi ṣírùkù sílẹ̀ kó gba ìmánì kó fi ojú ọ̀nà àwọn ọmọ náà lẹ̀ kó mójú ọ̀nà àwọn ọmọ àlìjẹ́ pọ̀n kó fi ojú ọ̀nà àwọn hàlẹ́kùnà. àwọn ẹni tó parun kó fi sílẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní tọ ojú ọ̀nà àwọn anajun àwọn ẹni tó ṣe pé wọ́n là àwọn oríṣi kẹta àwọn náà ni ashabul araf àwọn ẹni tó ṣe pé wọ́n máa bẹ lórí ògiri tí wọ́n máa tọ́ àwọn sẹ́wọ̀n káwọn ọjọ́ máa ná wọn ọjọ́ máa àlìjánà wọ́n bẹ lágbede méjì àlìjánà àti iná àwọn èèyàn oríṣi mẹ́ta nù. No súra yìí sọ fún wa nípa wọn ó sì sọ àtúbọ̀tán kálukú níbo làwọn ashabul araf níbo wọn padà wọ̀ súra yìí sọ fún wa nítorí pé ní paríparí lọ́la alqiyama ilé méjì péré náà lọ́wọ́ àkókò mẹ́ta ayima ilal jannati ayima ilal nari inú kẹ́ wọ aljanna àbí kẹ́ ẹ ṣe kí ọmọ aljanna ní kọ́ lọ́wọ́ wa o súra yìí tún ṣe àlàyé ẹ̀rí lórí pọ́lọ́ wọn bá ń bẹ ọjọ́ èsì ọ̀rọ̀ fáwọn aṣèrè tí ń sọ pé kò sí ọlọ́run àwọn aláìlérò tọ́lọ́lọ́wọ́n bò sí gbòòlọ́lọ́wọ́n bò sí sí tẹ̀yìn ń bẹ súra yìí ṣe àlàyé àwọn ẹ̀rí àwọn ẹ̀rí tó pọ̀ lórí bíbẹ ọlọ́run gẹ́gẹ́ bí dídá tó dá sánmà àtilẹ̀ láàrin ijọ́ mẹ́fà kọ́ asọ́lọ́ báwo ló ti ṣe ṣẹ̀dá àwọn eléyìí tààkùbù lẹ́yìn wọn nàá bọ́ọ̀lù ti ṣe ń dé lẹ́yìn ọ̀sán tọ̀sán ń dé lẹ́yìn òru àwọn máa ṣe pásán lásán òun ló ṣe gbogbo eléyìí tẹ̀síkìrì ṣẹ̀mṣì wal qamar bọ́ọ̀lù ti ṣe tẹ òrùn lórí ba tọ́tẹ òṣùpá lórí ba tí gbogbo ẹ̀ ń wúlò fún wa tí ọ̀kankan nínú wọn ní wọn lára kò ní wá lára kò kó bá wa kò bá tiwa jẹ́ gbogbo àwọn wọ̀nyí ọlọ́run ọba lọ́tẹ̀ wọn lórí ba fún wa àwọn àràwọ̀ tó ń bẹ lójú sẹ́mà pẹ̀lú àṣẹ ọlọ́run àǹfààní pọ̀ fún wa nínú wa gẹ́gẹ́ bíi ká máa fi wọ́n mọ̀nà nígbà tọ́nà bá dàrú ńbọ gan làrí wa ńbọ ni kúdùsì ńbọ gan ni gábàsì àti pé bo ni wọ́n ń kọ̀kọ̀ kọ́ sí nígbà tá a ti yọ gábàsì gbogbo eléyìí òun náà ní súra yìí ló ṣàlàyé fún wa o bákan náà súra ìtún sàlàyé fún akẹ́ nínú tí ó jẹ́ àdàmà pọ́lọ́wọ́n bá ń bẹ òun náà ní ikhraj ath-thamarati min al-ard yíyọ tọ́lọ́wọ́n bá ń yọ àwọn èso jáde láti inú ilẹ̀ wọn náà mọ bẹ́ẹ̀ ṣe gbin àgbàdo sílẹ̀ ni bóyá làgbàdo ṣe wá ń jáde lágbàdo fi di ti ó yọ kùkù àwọn wóró àgbàdo wá di sára kùkù ó wá ń di rẹ̀gẹ̀dẹ̀ ó ń di rẹpẹtẹ subhanallah al kò sì sí Allah iná gbogbo eléyìí ń kò sọ́lọ̀ náà ní gbogbo eléyìí wáyé bákan náà nínú tí súra ìtọ́ka sí òun náà ní ìkìlọ̀ ìparun fún àwọn ẹni tí wọ́n ń yẹsẹ̀ kúrò lójú ọ̀nà tọ́lọ́n páwọn kan ti ṣe bẹ́ẹ̀ ṣáájú tí yín tó ṣe pé parun lọ́lọ́wọ́n bá pa wọ́n run tẹ́yìn náà bá wà lẹ́kọ̀ọ́ ẹ̀ ní tẹ̀lé tọ́lọ́ àsìkò ìparun lẹ́yìn náà wà yóò sì jẹ́ tiyín. súra yìí ṣe wá lójú kòkòrò pé ká gbọ́ torí kálíbà ara wọn orí gbà lọ́dọ̀ ọlọ́run àtàwọn àbùkún láti sánmà àtìlẹ̀ ọlọ́ni walaw anna ahlal qura amanu wattaqaw lafatahna alayhim barakatin minas samaa'i wal ard ìbáṣepọ̀ àwọn aráàlú náà wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ ni ìbáṣe yìí pé amanu wattaqaw wọ́n gbọ́ bá gbọ́ ń páyà rẹ̀ ni tó bá ṣe pé bí wọ́n ti ṣe láwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ ni wọ́n gbàgbọ́ lódodo mẹ́tì ṣe ń fanu sọpá wọn nípa ẹ̀ ọlọ́ni wọn nípa rẹ̀ lódodo lafatahna alayhim barakatin minas samaa'i wal ard ọlọ́ni mo búra pa ò bá sí àwọn ìbùkún fún wọn láti àwọn sánmà àti ilẹ̀ ìbùkún ọba máa wá bá wa lókè ọba máa wá bá wa ń sàlẹ̀ ṣùgbọ́n gbà wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ ńkọ́ wọn ò rí ìbùkún torí pé wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ bákan náà ọlọ́wọ́ tún sàlàyé nínú súra yìí bó ṣe jẹ́ pé àwọn ẹni tó wọ́n mú jogún lẹ̀ àwọn náà ni àwọn ẹni tiẹ̀ o àwọn ẹni tiẹ̀ àwọn ẹni tó gbàgbọ́ àwọn ẹni tó ṣe pé wọ́n ń páyà rẹ̀ ọlọ́wọ́ ni qala Musa li qawmihi ista'inu billahi wasbiru innal arda lillahi yurithuha man yasha'u min ibadihi. والعاقبة للمتقين النبي موسى عليه السلام ọsọfáwọn èèyàn rẹ̀ pé Ọlọ́run ọba ní kẹ́ máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ẹ sì ṣe sùúrù torí pé Ọlọ́run ọba ló nílẹ̀ yóò jogún lẹ̀fẹ́ ni tó bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ ṣùgbọ́n àtúbọ̀tán rere níṣẹ́ ni yóò jẹ́ tàwọn olùpáyọ̀ lọ àtúbọ̀tán rere yóò jẹ́ tàwọn olùpáyọ̀ lọ eléyìí jẹ́ bá nínú súra ìlọ́lọ́run tó ti sọ fún wa nípa àtàn àwọn ànábì ọlọ́run ọlọ́run bá sọ fún wa nípa àtàn apá kan nínú àwọn ànábì ọlọ́run téèyàn máa gbọ́ téèyàn máa ṣe làákàyè téèyàn máa tún wà rẹ̀ ṣe gẹ́gẹ́ bí ànábì Nuh ànábì Hud ànábì Saleh ànábì Lut ànábì Shu'aib ànábì Musa alayhim wa ala nabiyyina afdalu salati wa atamu taslim ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ láti máa rán wa létí nípa kí ni ìṣesí àwọn ẹni tó pa àwọn ànábì ọlọ́run ló kúrọ àti kálíbà jẹ́ni tí ó gbọ́ ìkìlọ̀ tí ó sì ṣe làákàyè nípa pé ìyẹn kọta àwọn ànábì ọlọ́run kọ́rọ́nà gbégbà ìparun ọ̀jẹ̀ tiẹ̀ láyé ń bí náà ni torí ẹ̀ nínú àwọn àpèjúwe tọ́lọ́run fi lélẹ̀ ń bẹ̀ ó náà nìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Musa àtàlágbẹ̀rùgbọ́n rí Fìràhùn àti bọ́lá wọn bá bó ti ṣe gba àwọn ọmọ Ísírẹ́lì sílẹ̀ lọ́wọ́ Fìràhùn tí ń fi ìyà jẹ wọn ọlọ́run gbà wọn lẹ̀ lọ́wọ́ Fìràhùn tí ń pè wọn lọ́lọ́ ọlọ́run gbà wọn lẹ̀ lágbára tán bákan náà súra ìtúsọ̀lá yìí fún wa irú ìyà eléyìí tọ́lọ́run fi jẹ àwọn ọmọ Ísírẹ́lì bilmẹ́sì nípa yíyí tó yẹ̀dá wọn padà ńgbà kan ọ àwọn kan nu ọdẹlẹ́dẹ̀ẹ́ wọ́n sọ àwọn kan nù wọn dọ̀bọ nítorí pé wọn gbọ́rọ̀ nítorí pé wọ́n takò àṣẹ ọlọ́run eléyìí gbogbo ẹ̀ náà lába pàdé nínú súra yìí wọ́n sọ àwọn kan dọ̀bọ wọ́n sọ àwọn kan gbogbo ẹni tọ́lọ̀ ń bá yí padà kúrò ní èèyàn tó sọ di irú wọn o irú wọn tó bá jù láyé torí kọ́mọ̀bà jẹ́ pé ẹnìkan bá alájọṣepọ̀ àbí yọ alájọṣepọ̀ pẹ̀lú ẹnìkan irú àwọn ẹ̀dá bá àwọn ọmọ wa pọ̀ wọn kì í pẹ́ kódà àdìsí kan tọ́ka sí pé tọ́lọ́n bá yí èèyàn kan padà bẹ́ẹ̀ kò ní tayọ ọjọ́ mẹ́ta láyé tọ́lọ́n ìgbẹ̀mí rẹ̀ ọlọ́ni walau shi'na la rafa'nahu biha walakinnahu akhlada ila al-ard wattaba'a hawa. فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث وإن تتركه يلهث ọlọ́wọ́n bá ó tún sàlàyé fún wa nínú súra yìí irú aburú tí ń bẹ nínú kéèyàn máa jọ́sìn fóòsà ọlọ́run sì ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ẹni tí ń sìn wọ́n ó sì fi hàn wọn pé dájúdájú wọn ò lo ọpọlọ wọn o nígbà tí wọn ń sin tí ò lè ní wọn lára tí ò sì lè ṣe wọn láǹfààní ní tí ò ríran tí ò sì gbọ́rọ̀ láwọn òkúta àtàwọn tẹ́ gbé kalẹ̀ gbogbo eléyìí ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni nítorí kẹ́lẹ́ bá ní tawhid lẹ́yìn rẹ̀. a'udhu billahi minash shaitani rrajim. بسم الله الرحمن الرحيم ألف لام ميم صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون سورة أدعي الجبي أو سورة مين nínú àwọn súra alukur'an eléyìí tó ṣe pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó bẹ̀rẹ̀ wọn pẹ̀lú alḥurufu muqatta'a kẹ́ẹ́ bó ti ṣe wá nínú súratu Maryam níbẹ̀rẹ̀ rẹ̀ súratu al-Ankabut súratu Rum súratu Sad àti súratu Nun súratu Yasin àti àwọn bíi suratu shura hamim àti suratu fusilat àríkọ àwọn sura báyìí wọ́n bẹ̀rẹ̀ wọn pẹ̀lú hamim hamim àwọn sura yìí àwọn ìta dárúkọ yìí jẹ́ àwọn sura tó sọ̀kalẹ̀ ní Mẹ́kà àríkọ àwọn sura tó sọ̀kalẹ̀ ní Mẹ́kà ìnirú àwọn aráàfin yìí máa sábà síwájú. Si yàtọ̀ sáwọn súrà tó sọ̀kalẹ̀ ní Madina bó tilẹ̀ jẹ́ pé àwọn kan nínú wa àwọn náà ntú wọn fi bẹ̀rẹ̀ wọn ọ̀nà làwọn ará fi wọn yìí gẹ́gẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ ní súratul Baqara àti bó ti ṣe wáyé ní súratul Ali Imran súrà méjèèjì ó sí wípé irú àwọn ará fi bẹ́ẹ̀ náà wọ́n tún fi bẹ̀rẹ̀ àwọn súrà míì nínú àwọn súrà tó sọ̀kalẹ̀ ní al tí a bá wo àwọn súrà tọ́lọ́wọ́n bá ti fi rú àwọn aráàfin ìbẹ̀rẹ̀ súrà a rí i pé tá a bá kó àwọn aráàfin wọn yìí jọ tá a yọ àwọn aráàfin tó wájú ẹ̀ kan lọ sọ́tọ̀ nínú rú àwọn aráàfin báyìí a rí i pé iye aráàfin èdè lárúbáwá tọ́lọ́wọ́n fi ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ní ìbẹ̀rẹ̀ àwọn súrà alukur'an iye àwọn aráàfin yìí jẹ́ mẹ́ńlá ní ìgbà tí àwọn aráàfin èdè lárúbáwá sì jẹ́ méjìdínlọ́gbọ̀n so ọlọ́run fi ìdajì àwọn aráàfin bẹ́ẹ̀ ó fi bẹ̀rẹ̀ alukur'an nítorí àǹfààní wípé ẹ̀yin tẹ́ ń sọ wípé Muhammad sallallahu alayhi wa sallam òun ló ń fi agbárí rẹ̀ rọ alukur'an. ọ̀rọ̀ rẹ̀ ní kékeré sọ̀rọ̀ ọlọ́run kò sí wàhálà ọ̀rọ̀ èdè ọ̀rọ̀ tí ń bẹ náà alukur'an èdè ni ẹ̀wẹ̀ irú àwọn aráàfin báyìí làá fi ṣàgbégún ọ̀rọ̀ nínú ẹ̀ tẹ́yìn bá ní alukur'an kì í sọ̀rọ̀ ọlọ́run ìpèníjà ńlá lélẹ́yìí o pé ẹ̀yin náà ti ara yín rọrú ọ̀rọ̀ yìí ti kẹ́yìn náà wá pé ọ̀rọ̀ ọlọ́run náà ní kẹ́ parọ́ mọ́ ọlọ́run bẹ́ẹ̀ tó ọlọ́run bá ó fi eléyìí fi ti àpèjúwe fún àwọn èèyàn láti mọ̀ ipa alukur'an ńkọ́ kalamullah ọ̀rọ̀ ọlọ́run ọba ni o kìí ṣe ọ̀rọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ tí wọ́n bá wá sọ pé ọ̀rọ̀ èèyàn ni àbótí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ni. sọ wá túmọ̀ sí pé èèyàn ò lè sọrú rẹ̀ láti bẹ̀rẹ̀ rẹ̀ dópin rẹ̀ bẹ́ẹ̀ ni èèyàn ò lè sọrú alukur'an tọ́ba wa jẹ́ rọrùn ni sẹ́mi kọ́ àwọn alárúbáwá tọ́lọ̀ ní kánàbí sallallahu alaihi wasallam kó dìde wọn wọ́n jẹ́ fòsàhá àwọn ẹni tó yẹ pé wọ́n láwọn ni wọ́n dáńtọ́ wọ́n sì jẹ́ ẹni tó máa wúlẹ̀wúlẹ̀ ká sọ̀rọ̀ ká yọkò mọ́ òkun rẹ̀ ṣùgbọ́n gbà tí gbogbo ìpèníjà tí ọlọ́run bá pè wọ́n níjà yìí tó dá wọn lágara tí wọn ò rí mú wá lákòókò tí ọ̀rọ̀ tó ṣe wípé ó máa ń bẹ níkùn níjàrá. wọn ò rírọ alukurani mu wa báwo wà láyé ìsìn tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rọ̀ sọ́mọ́ ẹ́ẹ́ ẹ́ẹ́ lọ́pọ̀ nínú ọ̀rọ̀ wọn ìgbà tí ọ̀rọ̀ kúnkún àwọn èèyàn tó ṣe pé téèyàn bá ń sọ̀rọ̀ wá sí rí awo orí rẹ̀ ń kájọ báyìí níbi tọ́rọ̀ ńlágbára dé tí wọ́n mọ̀ ọ̀rọ̀ sọ táwọn ọ̀bá wa ṣé ayé tí gbogbo èdè ti dàrú máa yàn wa wọn ò lè torí ẹ̀ eléyìí jẹ́ eléyìí àlàyé tó dọ́gba jù lórí nítawọn sọ nípa àwọn aráàfin eléyìí tọ́lọ́wọ́n bá fi ń bẹ̀rẹ̀ alukurani ọ̀pọ̀ nínú àwọn èèyàn tí wọ́n tara àwọn aráàfin yìí tí wọ́n mú àwọn nǹkan tí ò sí wọ́n lè sọ pé àwọn aráàfin yẹn ń Si, orúkọ alukur'an nígbà míì ẹ̀wẹ̀ wọ́n lè níṣe ló ń tọ́ka sí orúkọ anabi muhammed sallallahu alayhi wa sallam àwọn wàhálà lọ́lọ́kan ọ̀jọ̀kan nígbà tí ìwádìí ìjìnlẹ̀ ò sí fáwọn èèyàn eléyìí tó ṣe pé yọọ máa ṣẹlẹ̀ náà ni arákòjúwe rẹ̀ yìí ṣùgbọ́n àbùkátà ìwádìí ìjìnlẹ̀ oní ọmọ ràn wá lọ́wọ́ lórí àti mà kí ni ìtumọ̀ àwọn nǹkan míì tá a mà ẹ rí i pé ńgbà tó lọ́n sọ pé Yasin wal Qur'anil Hakim ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ìní wọn ń wò wípé Yasin yẹn orúkọ anabi Muhammad sallallahu alayhi wa sallam tó lọ́n sọ̀rọ̀ alukur'an tán lọ́lọ́wọ́n bá wá ń sọ̀rọ̀ ìgbà tó lọ́n sọ̀rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam sani wọn tọ́ sọ̀rọ̀ alukur'an torí rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ táwọn yẹn máa ń pè nínú orúkọ anabi ni yasin wọn lè ní muhammadu yasin wọn ti lè ní tọ́ha orúkọ anabi náà ni ike torí lọ́n sọ pé tọ́ha ma anzalna alayka alqur'ana litashqa. a ò sọ alukurani kalẹ̀ fún ọ nítorí kó lè bá aláwọ alábọra rẹ lọ́rùn yẹni tọ́ha tọ́lọ́n kọ́kọ́ wí ọwọ́ aláàsọ alukurani kalẹ̀ fún ọ táwa lẹni náà tá à ń bá wí lẹ́yìn tá a ti kọ́kọ́ sọ pé tọ́ha àjẹ́ pé tọ́ha là ń bá wí torí àwọn ni muhammadu tọ́ha kó ló ti wá jẹ́ muhammadu tọ́ha. sọ gbogbo eléyìí kò túmọ̀ sí o wọ́n á sọ pé nìkan ti ní máa. ó ti ma ìtumọ̀ àwọn aráàfin yẹn kò sẹ́ni tó ma tuma rẹ̀ a kàn máa gbìyànjú láti sọ pé pẹ̀lú ẹ̀nì gbà pẹ̀lú ẹ̀nì ṣùgbọ́n kẹ́kẹ́ nìkan ó kó ma rẹ̀ irọ́ lásán ni àmọ́ nígbà tẹ́yìn bá ń tọ́ra yín jẹ ní yorùbá lẹ́bù èèyàn lè sọ yìí pé òun ti ma tuma ti gbogbo èèyàn mà tó sì jẹ́ pé kò ma tuma ti gbogbo èèyàn òun mà túmọ̀ gbogbo ntí gbogbo èèyàn ọmọ tó sì jẹ́ pé lákòókò tí ń sọ̀rọ̀ yẹn kò mà túmọ̀ ntí gbogbo èèyàn mọ̀ tọ̀ tọ́ba fẹ́ ka irú arafi tó bẹ̀rẹ̀ súra yìí àríparí alif àríparí lam àrímìm àrísọ́ọ̀dì so gbogbo ẹ̀ gbogbo ẹ̀ láfàgùn àyàfi alif nìkan alif tó súra yẹn àní sọ pé alif hmm, alif lamim sad alif lamim sad ìdí tá a fi fa lam tàfi fa mim tàfi fa sọd ó ní pé tó o bá fẹ́ kọ kọ̀ọ̀kan nínú àwọn aráàfin mẹ́tẹ̀ẹ̀ta yìí wàá rí i pé àárín rẹ̀ edgeworth wàá rí i pé àárín rẹ̀ edgeworth torí rẹ̀ òun gangan fúnra ara rẹ̀ tá a bá fẹ́ dà pé tá a bá fẹ́ dà pé á rí i pé a fa àárín rẹ̀ mi báwo wá ni nígbà tó wà láyé ibi tí. ó ti jẹ́ ọ̀ràn yẹn pé ká fàágùn ó sọ pé alif kìí ṣe alif alif kìí ṣe alif alif ó túmọ̀ sẹ́gbẹ̀rún alif lamim sad wàá rí pé alif lamim idgham wàá rán mú wàá sọ mímu sínú mímu kejì lẹ́ni tó rán mú tọrọ ṣàfihàn yìí pé harafi kan ó ti wọnú harafi kan báyìí tí ibi tí méjèèjì sì ti ń jáde jẹ́bi kan náà alif lam mim mim ló parí lam ó wá pàdé pẹ̀lú mim idghamun bi ghunna alif lam mim tọ báyìí ni eléyìí jẹ bó ti ṣe jẹ mbẹ ìgbà tí ọlọ́run ọba wa tó bẹ̀rẹ̀ àwọn súrà tá a pè níbi súratul ankabut súratul rum Taha yasin hamim nun. Qaf ìgbà tó lọ ń bẹ̀rẹ̀ àwọn súrà yìí pẹ̀lú àwọn aráàfin tá a já lọ́tọ̀ọ̀tọ̀ yìí ní ìgbà tí àwọn súrà tá a dárúkọ wọn yìí táwọn sọ̀kalẹ̀ ní Mẹ́kẹ́ a sì pé àwọn ẹni tọ́lọ̀ wọn bá pè níjà pẹ̀lú àwọn aráàfin wọn yìí pẹ̀lú ibi tọ́lọ̀ ti sọ̀kalẹ̀ tí í ṣe Mẹ́kẹ́ àwọn tá a fi pè níjà làwọn ta ni kò fọ́ọ́rù Quraish ẹ̀yin kẹfẹ́ rí Mẹ́kẹ́ tẹ́gbà nabi muhammed sallallahu alayhi wa sallam gbọ́ tẹ́ǹ sọ ikú ló ń sọ ẹ̀yin náà hadihi hiya alḥuruf alati minha tarakaba alkalaamu aladi fi alqur'an fa'tu bimithlihi in kuntum sadiqin fi dacwaakum iftira anabi sallallahu alayhi wa sallam alqur'an min cindi nafsih àwọn aráàfin tá a fi gbé alqur'an jọ ni ẹ̀yin náà sọ̀rọ̀ ẹ̀ tó kó dodo lẹ́ ń sọ nípa wíwí tẹ ikú anabi muhammed sallallahu alayhi wa sallam kó n ló ń rọ alukur'an ìgbà táwọn sura bíi bakora ali imran táwọn wá sọ̀kalẹ̀ madina alif lam mim alif lam mim bẹ́ẹ̀ ni sura méjèèjì bẹ̀rẹ̀ madina wọ́n sì ti sọ̀kalẹ̀ táwa lẹni tá a fi pè níjà tá lẹni tá a fi takò àwọn yahudu ni àwọn yahudu tọ́sẹ̀ yìí pé wọ́n dá nàbí Muhammad sallallahu alayhi wa sallam mà ṣùgbọ́n wọ́n kọ̀ láti gbàgbọ́ kọ́dà pípọ̀ nínú wọn ọ̀dà mọ̀ gẹ́gẹ́ bó ti ṣe dọ́mọ rẹ̀ mọ̀ èyí ti rí etí jẹ́ tẹ́ ẹ̀ wàá gbàgbọ́ hasadan min 'inda anfusihim ìlara ló mú wọn má ṣe bẹ́ẹ̀ àwọn náà alif lam ohun tó a fi gbé ọ̀rọ̀ alukur'ani jọnu tẹ́ ẹ bá ní irọ́ ni pa kì sojú sí ọlọ́run àti pé ẹ̀yin náà múlò ẹ̀ wá. wọ́n sọ pé ànábì kan náà ànábì ọlọ́run nǹkan ìyàlẹ́nu tí ìdánilágara ilé ìtọ́lọ́wọ́n bá fún un òun náà ní pé tó bá kọ́ ọ́ bá bíyá tó bá yọ ọwọ́ rẹ̀ jáde a sì máa lẹ gbòó bí ìgbà tó rùn yọ tí ò ṣe wò wọn lánàbì kan nínú àwọn ànábì ọlọ́run àmì ìtọ́lọ́wọ́n bá fún un òun náà ní wípé. òmù lè afọju afọ́jú òmù mú òkú dìde nínú sàárè rẹ̀ eléyìí náà nǹkan àmì ńlá ni ànábì kan ọlọ́run ni kò fi pọ̀pá rẹ̀ na òkúta omi sì omi sì bẹ̀rẹ̀ sí ní sun jáde lára gba ọ̀nà ọka méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tó ti pa àwọn àràn ọmọ Israẹli ọ̀nà méjìlá ni wọ́n pín sí ẹ wá òbí tí ọlọ́run ọba wa tó ti sàánú àwọn ànábì wọ̀nyí pẹ̀lú àwọn nǹkan tí dánilágara ńlá yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a sọ pé ntọ́lọ́run fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ju ti gbogbo wọn lọ wọn á ní ẹ máa sọ alukur'ani náà ni alukur'ani náà ni onáà ni kubra wa abharul ayat ó ní mu'jiza tó tóbi jù ó sì ní àmì eléyìí tó dáni lágara jù so eléyìí ni alukur'an tó lọ sọ kalẹ̀ fún anabi muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan wá bọ̀ ó làwọn fẹ́ mọ̀ fún sallallahu alayhi wa sallam ti ṣe jẹ́ òdodo wàá sọ pé alukur'an ni ẹ̀yin náà mú lu rẹ̀ wá tó bá ti rí lu rẹ̀ mú wá àti pé ẹ ti já rọnù tábàtì wa mọ tàtàrà ru àràfin kíkọ́ àwọn olè ríru rẹ̀ mú wa o bàbá ni akọ lẹ́tà sí bàbá wa lè kọ́ o bàbá ni kakọ lẹ́tà ń wáṣẹ́ a lè kọ́ o bàbá ni kakọ lẹ́tà adúpẹ́ a lè kọ́ o àmọ́ kó àríru alukurani mú wa a lè ṣe o abẹ́yìn lè ṣe ntọ́ dájú ni kó àwọn lè ṣe tó lẹ́yìn rẹ̀ kí ni tó yẹ kó wáyé result ọ̀nà nìkan gbà pé alukur'an àsìkò ọ̀rọ̀ tába tí wàá a di ọ̀ràn yẹn lórí wa ká tó eléyìí jẹ́ àkọlé alákọ̀ọ́kọ́ tí táyà mẹ́tẹ̀ẹ̀ta ìgbé sórí tába ti mà pé alukur'an ọ̀rọ̀ ọlọ́run wa. kò sí ní tọ́sẹ̀ kù ju pé ká gbàgbọ́ pọ̀rọ̀ ọlọ́run a sì gbàgbọ́ lẹ́yìn rẹ̀ ká wa tẹ̀lé torí kọ́ gbà ọlọ́run ni ó sì tẹ̀lé kí láǹfààní ìgbàgbọ́ rẹ̀ kí láǹfààní ìgbàgbọ́ rẹ̀ náà lọ́lọ́run sọ pé kitabun unzila ilayka fala yakun fi sadrika harajun min litundira bihi wa dhikra lil mu'minin ǹjẹ́ àwa alif alif alif lam mim ra hami yaasi taaha gbogbo nǹkan kanitọ. kánitọ̀ ńgbà táwọn tumatuma rẹ̀ anabi tọ́lọ́ ń sọ kalẹ̀ fún ti kú ẹja parẹ́ kó nu alukurani sáàlì síbẹ̀ kọ́tọ́ka síbẹ̀ ẹni síbẹ̀ di ó di káfíìrì kọ́lọ́ ń tábà wọ ni a rí i pé nínú rẹ̀. ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá ọ bẹ̀rẹ̀ pẹ̀lú pé kìtàbùn unzila ilayk tíra kan lélẹ́yìí o náà ni alukur'an unzila ilayk ìwọ la sọ̀kalẹ̀ fún ọ àpọ́nlé ńlá ni alukur'an lọ́jọ́ fún anabi muhammad sallallahu alayhi wa sallam àpọ́nlé ńlá ló fáwọn àlùmọ́ rẹ̀ títí jọ́gbìn dàlùkìyàmù wípé tíra tó lọ́wọ́ yẹn èyí tó ń ka yẹn jẹ́ kí n wo ọ̀rọ̀ ta tiẹ̀ nínú rí ọ̀rọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ni ọ̀rọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ni tó eléyìí àpọ́nlé ńlá ni báwo wá lẹ ti rìn tẹ́ ẹ fi rìn kú ọ̀rọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa bá a ti ṣe bá a ṣe bí nínú àná ń ṣe láàrin kó látàrí kọ́ lọ́n sọ̀kalẹ̀ gba ọ̀dọ̀ mẹlẹ́kà Jibril wá anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. كتاب أنزل إليك أنزل إليك ó ń tọ́ka sí pé kí sẹlómìn muhammed sallallahu alayhi wa wa sallam yàtọ̀ sí ọ̀rọ̀ tí àwọn aláìgbàgbọ́ táwọn ń sọ pé jibrila ọlọ́lọ́wọ́n abi talib wọ́n jibrila فتشابه الخلق على جبريل Jibrila ní àwọn méjèèjì bá fi dàrú mọ́ Jibrila lójú ló bá kún fi lọ gbé fún tani anabi sallallahu alaihi wasallam kẹ́ gbọ́rọ̀ wọn ti rùn àfi bí ìgbà tó ń ṣe ìyàgbẹ́ tán tí ọmọ rùn bẹ́ẹ̀ làwọn ṣí àyàn àwọn ló ń sọ̀sọ́kúsọ yẹn unzila ilayhi lọ́lọ́wọ́n bá ń sọ àsọkalẹ̀ fún ọ tani wọn dojú ọ̀rọ̀ kọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ tí wọ́n bá ń ṣe pé sọ̀rọ̀ ọlọ́ni àbí sọ̀rọ̀ ọlọ́n iyèméjì ó kó àbí òní kó torí kọ́ lọ́wọ́ bá ń bá a sọ̀rọ̀ ní sọ́ni kìtàbùn unzila ilẹ̀ tíra kan ní tá a sọ kalẹ̀ fún ọ unzila lọ́lọ́wọ́ bá sọ kò sọ pé kìtàbùn anzalahu tíra kan lélẹ́yìí o tí ọlọ́wọ́ bá sọ kalẹ̀ fún ọ kò sọ pé bá sọ kalẹ̀ ọ sọ pé unzila للعلم بالنازل به بني للمجهول للعلم بالنازل به nígbà tó ṣe pa amẹni tó sọ̀kalẹ̀ ìdí tí wọn fi sọ pé unzila ilay tíra kan lélẹyìí tá a sọ̀kalẹ̀ fún ọ lẹ anna al-araba yaljauna ila bina ilfẹ́ẹ̀lì lilmajhul li agradin balaghiya min bayniha al-ilmu bilfa'il. àwọn lárúbáwá máa ń gbé ẹni tó ṣiṣẹ́ pamọ́ ní ìgbà tí abáti mẹ́ni tó ṣe nítorí àwọn àtúmọ̀ ńlá eléyìí tí ìmọ̀ nípa àtúmọ̀ mú wá nínú àwọn àtúmọ̀ yìí òun náà ní pé tá a bá ti mẹ́ni tó ṣe kí la máa dá rẹ̀ sí nítorí pé al-ikhtisaru fil kalam dalilun ala numuwil kọ́rọ̀ èèyàn kúrú àmì lórí pé làákà ìtì jìnnà tọ́rọ̀ bá ti pọ̀ lápọ̀jù àmì lórí pé làákà rẹ̀ ńkọ́ kò jìnnà nísìnyí wà tó wá sọ pé Muhammad àti Zaid wọ́n wá sí mọ́sálásí àwọn méjèèjì sì sàlùwàlà lẹ́yìn tí wọ́n sàlùwàlà tán wọ́n wá wọnú mẹ́sítì wọ́n sì ṣe sọ́lẹ̀ tahiyatul mẹ́sítì wọ́n sì dúró dìgbà tó ṣe al-iqama làwọn náà bá ní àsìkò iqama ti tó ni wọ́n ní bẹ́ẹ̀ ni àsìkò iqama ti tó sì ṣe sọ́lẹ̀ tù àwọn èèyàn tó bá sọ Yorùbá bá wọn sọ pé ọgbẹ́dẹ àmọ́ sọ pé Muhammad àti Zaid wọ́n wọnú mọ́sálásí muhammad àti zayd wọ́n wá lọ sàlùwàlá muhammad àti zayd ńgbà wọ́n parí àlùwàlá muhammad àti zayd wọ́n wá wá sí mọ́sálásí muhammad àti zayd wọ́n á ṣe déédéé pé wọ́n ń ṣe kọ́ọ̀mà muhammad àti zayd wọ́n á ṣe tẹ̀gbẹ́ kó o gbédè mo rò pé yẹ wa lè ẹnìkà kàrẹ́rẹ́ta máa xakohu alḥadh torí pé òun wí ẹni tó jẹ́ pé ó ti tọ́ka parẹ́ nìsín ìgbà tó ti sọ́lá àkọ́kọ́ wọn ò ti tó torí ẹ̀ kọ́rọ̀ ogun kọ́rọ̀ ogun kò nítumà kò tọ́ka sí pé onílàákà ìtòpé ìdí inú tó fi jẹ́ pé tọ́rọ̀ bá ti ń kúrú ó túmọ̀ sí pé làákà rẹ̀ pé ni ẹni tó ń bá sọ̀rọ̀ bí làákà tiẹ̀ bá ṣe kúrú sí ní ọmọ ọrùn wọnú pé ọ̀rọ̀ rẹ̀ ti gùn jù dákun sọ just go straight to the point àbí bẹ́ẹ̀ kọ́ ni nítorí pé làákà tiẹ̀ ó kúrú sí tiẹ̀ ẹ̀ tí làákà tiẹ̀ náà bá ti ń jiná dáadáa wàá rí kọ́rọ̀ rẹ̀ yóò kúrú gan ẹni tó fẹ́ sọ gan ìdí rẹ̀ ní ọ̀lọ́lẹ̀ kan náà àmì pé làákà yìí ti ń pè nù. torí ẹ alukur'an òun lọ́gbọ́n tó dópin ibẹ̀ láti máa kọ́gbọ́n kitabun unzila ilayk ọlọ́run lélẹ́yìn ní tíra kan unzila ilayk unzila ilayk ajẹ́pẹ́ kìtàbùn ó lè jẹ́ khabar nígbà alif lam mim tó jẹ́ mubtada' ìyẹn ni pé ọ̀rọ̀ tá a ṣàgbégun rẹ̀ látara àrùn àwọn aráàfin wọ̀nyí báyìí kitabun òun náà ní tira unzila ilay unzila ilay káyọ̀ máa jẹ́ khabar torílẹ̀-èdè Lárúbáwá gbogbo ọ̀rọ̀ tó bá ti lè wá lẹ́yìn nákìrà kí ni túmọ̀ rẹ̀ sífà gbogbo ọ̀rọ̀ tó bá ti wá lẹ́yìn nákìrà àyè tí ó dúró ní àyè sífà kitabun unzila ilay tírà kan ni tá a sọ̀kalẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam eléyìí sì jẹ́ ntọ́pa àwọn èèyàn lẹ́nu mọ́ àwọn ẹni tí wọ́n ń pa nàbì lọ́sọ kì í sọ̀rọ̀ ọlọ náà ni wọ́n náà ń gbọ́ wọn ọgbọ́ tí wọ́n kí alukur'an wọ́n náà wà rò pọ́nrin làwọn náà ń tí wọ́n kí alukur'an ọlọ́wọ́n ba ló sọ kalẹ̀ fún tí wọ́n bá wá sọ pé rọlọ́ ọlọ́wọ́n bá pa àsìkò kù àtọ́lọ́nù àsìkò kù àtọ́lọ́nù unzila ilayhi kí ni ń bá àwọn Muhammad sallallahu alayhi wa sallam náà lẹ́rù níwájú àwọn ọ̀tọ́ ọlọ́run nígbà tí wọ́n ti mà ikú alukurani ti ń bẹ pẹ̀lú rẹ yìí kìí ṣe wọ́n lọ fọpọlọ ara rẹ rọ kìí sọ̀rọ̀ rẹ kìí sọ̀rọ̀ àlìjẹnu kìí ṣe èèyàn kan ló gbé wá bọ̀ tí wọ́n wá ń parọ́ pọ́rọ̀ ọlọ́run ọba ni ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti sọ̀kalẹ̀ kí wọ́n á lọ ń bẹ̀rù sí i kí ló ń bẹ̀rù sí. fala yakun fi sadrika harajun min má jẹ́ kí ìdààmú kan wàhálà kan ìpayà kan kọ́ra ìjókòó nínú àyà rẹ lórí iṣẹ́ alukur'ani tó fẹ́ máa jẹ́ torí níta ń bá ń ṣe iyèméjì nípa rẹ̀ lẹ́rù lè máa bá ní láàlè máa ṣètìfura tìfura láàlè máa wí tìbẹ̀rù tìbẹ̀rù ṣùgbọ́n gbà tó ti dájú wípé innahu kalamullah ọ̀rọ̀ ọlọ́run ọba ni kí wọ́n á ní tó fẹ́ máa há ọlọ́kàn ọlọ́run ọba lọ́rùn ṣẹ́ ó sì tún fi ń dán lójú gbogbo àpọ̀rọ̀ ọlọ́run ọba ni tí ẹ kàn ní kó kí ọ̀rọ̀ ọlọ́run ọba sí wọn létí wa man sha'a falyu'min wa man sha'a falyakfur ẹni tó bá fẹ́ kó ẹ̀rù àwọn aláìgbàgbọ́ máa bà ẹ̀rù rẹ̀ ẹ̀rù wọn máa bà nígbà tó bá fẹ́ máa jí sí alukurani fún wa kó wọn lè gbọ́ ní ìsìn kí gbogbo wọn fà kíkọ́rí kó wọn máa wọ́nà láti pa àwọn oṣù léṣe kó wọn máa wọ́nà láti pé àwọn lọ dènà dùn ó ṣeé ṣe káwọn kèfèrí kí wọ́n gbọ́ alukurani kó wọn máa wò pé ọ̀rọ̀ Muhammad ni kó wọn máa wá àtìsàn nabi Muhammad sallallahu alayhi wa sallam ní sùtà ṣèdí ni. So, tẹ́lù fi ń bá anabi sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá wọn fi lọ́kàn balẹ̀ tẹ̀sílẹ́yà ó ń fi lọ́kàn balẹ̀ ó rẹ fún má jẹ́ kí nǹkan kan ha ọ́ nípa al ọ̀rọ̀ ọlọ́run àbí ìsọ̀rọ̀ ọlọ́run wa ana wa ìsọ̀kalẹ̀ láti bá a bá gbé Al-Qur'ani lọ́tà máa ń kà á jẹ́ láyà sọ̀rọ̀ lọ ni àbí sọ̀rọ̀ lọ tó wọ́n pè lọ́rọ̀ lọ àkókò mà sẹ́wọ̀n kẹ́lò mi fi ṣẹ́ṣẹ́ ni pé wọ́n kúkú pè lọ́rọ̀ lọ ni àwọn ọmọ ọgbọ́dọ̀ jẹ́ wà lọ́kàn rẹ̀ ntí wà lọ́kàn rẹ̀ ni pé innahu kalamullah pé ọ̀rọ̀ ọlọ́run bá lọ́nkà tọ́ má jẹ́ kí nǹkan kan họ́ lọ́kàn litunzira bihi wa dhikra lil mu'minin nítorí wọn bá ti torí rẹ̀ sọ alukurani kalẹ̀ òun náà nìyẹn nǹkan méjì yìí ni o torí kó lè bàa jẹ́ ìkìlọ̀ ohun tá a máa fi ṣe ìkìlọ̀ fáwọn káfìrì fáwọn mùṣìríkìn fún àwọn ọ̀sẹ́bọ àwọn aláìgbọ́ lọ́wọ́ bá gbọ́ alukurani ni wọ́n fi ń kìlọ̀ fún ọ ọ wá ni wọ́n ń bú ọ alukurani ni wọ́n fi ń hàn ọ́ létí oní gbogbo ọ̀rọ̀ tí ń sọ kéétì ẹ bẹ́tì mu bóun ni ó ṣe bẹ́tì mu ọ̀rọ̀ ọlọ́ọ̀ni lópin ìgbà tí kèfèrí ọba ti ṣetán láti gba islam gbogbo ń tẹ́ sọ fún nípa islam kò ní balamu wàláhì kò ní ọmọ òkú tó o ti lè ju kó lè ọ̀rọ̀ ọlọ́ọ̀ni o ti lè ju kó lè o ló ti lè ju kó lè torí ẹ ń bẹ́ẹ̀ ìkìlọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ntí òwú ọgbọ́ òun tọkọ láti gba islam yẹn ojú ọ̀nà tó ń tọ̀ tó yàtọ̀ sí tọ́lọ́n fi ránà bí muhammed sallallahu alayhi wa sallam èèyàn ò lè ṣe bẹ́ẹ̀ kó kókó kó láyé láì jẹ́ pé yóò jìyà lọ́dọ̀ ọlọ́ tọ́ba ti wá gbọ́ àyà rẹ̀ wà lákàrà hehe ó mọ̀ ń sọ pé ń wọ́n náà nìyẹn àwọn akọ́lá sọ alukur'ani lọ sọ bẹ́ẹ̀ wa man yabtaghi ghayra al-islami dina falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ìkìlọ̀ mbẹ́mbẹ́ ìkìlọ̀ mbẹ́mbẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ti ṣe mà ìpè ẹ̀tù kò ní fẹ́ràn sánà gẹ́gẹ́ bí àwọn ọmọ olè bí wọn ti ṣe ní fẹ́ràn ọdẹ torí pọ́ di òní rọ́mọ olè kó fi sílẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ayé alukur'an kò ní tẹ́ kèfèrí lára kò ní tẹ́ lọ́rùn kò ní bá láàmú tí wọ́n ti ń gbọ́ tẹ́ máa ń túmọ̀ rẹ̀ pé ó lè wọ́n máa bú yẹn ní ààbò ọ̀rọ̀ ọlọ́ọ̀ni ọ̀rọ̀ ọlọ́ọ̀ni tọ́jọ́ démi tọ́jọ́ dáwọ̀ iná là ń jọ ń gbọ́ yẹn. ìkìlọ̀ wà ń bẹ̀ ó sì jẹ́ ìkìlọ̀ fáwọn mùsùlùmí náà tó ṣe pé etí làwọn ní lápá wọn è gbọ́ rọ̀bọ̀rọ̀bọ̀rọ̀ gbogbo ńtọ́lọ́ ní kí wọ́n máa ṣe wọ́n ń ṣe bí àwọn ọ̀mùtí tó sì jẹ́ mùsùlùmí bí olùṣèzìnà tó sì jẹ́ mùsùlùmí bí òpùrọ́ tó sì jẹ́ mùsùlùmí bàbá alágbèrè tó sì jẹ́ mùsùlùmí bàbá olówó èlé tó sì jẹ́ mùsùlùmí ìkìlọ̀ ń bẹ́ ń bẹ̀ fún wa nígbà tó náà bá gbọ́ tó ké nínú alukur'an pé alladhina yakuluna riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbatuhu ash-shaytanu minal mas. àwọn ẹni tó ń jẹ owó ìdìde wọn nínú sàárè wọn lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama níṣẹ́ ni ó dàbí ìdìde ẹni tó ṣe pé àlìjánu fọwọ́ bà tí ó dìde ní dìde asínwín rìbá tí wọn á jẹ láyé yọ wá péjọ síkún wọn yọ mọ pa wọn lẹ́rù adẹ́rù pakùn ìní rìbá ọdà fún wọn tó bá ti jọ gbẹndé alùkìyàmà tí bàbá onírìbá náà bá gbọ́ yìí inú tiẹ̀ náà ní dùn yóò ní wọn ń bá yàn wí èmi kọ́ ni mò ń bá wí o ọlọ́run ọba tó dá wa tó dèmí tó dá ọ ló ń bá wa wí. wọ́n kàn ka ọ̀rọ̀ ọlọ́run ọba sí ọ létí ni bẹ́ẹ̀ náà ni الزانية والزاني فاجلدوا كل واحد منهما فاجلدوا كل واحد منهما مئة جلدة àsìkò tí àwọn bàbá oníṣìná àwọn àyà alágbèrè bàbá panṣágà ìyá panṣágà táwọn náà bá gbọ́ yìí kìlọ̀kìlọ̀ ni láti inú Al-Qur'ani wọn ni wọ́n ń búyàn wọ́n ń báyàn wí wọn ò búyàn wọn ò báyàn wí níta ń sọ fún ọ ní kó jìyà ẹgbẹ́ òtún ọ̀la nígbà tó bá ṣe zina ẹgbẹ́ ọgọ́rùn-ún ni wàá jẹ́ fáin fáin wọn tún wá gbé ọ̀pọ̀ amáfọ́dún kan gbáko wọn ò fi ní rí ọ mọ́ bẹ́ẹ̀ wọn ni pé kí wọ́n gbé ọ láti ajílété kí wọ́n lọ sọ sí mọ̀ngónú lẹ́bàá chaadi lọ́n àbí kí wọ́n gbé ọ láti Abakaliki kí wọ́n lọ sọ sí sẹ́mẹ́bọ́dà lẹ́bàá ilẹ̀ Kútọ́nù kọ́ ọ máa sẹ̀wọ̀n lọ́n kọ́ ọ máa fi ṣòkòtò péńpé jìyà kọ́ ọ máa fi ṣòkòtò péńpé la òkúta kọ́ ọ máa fi ṣòkòtò péńpé kọ́ ọ máa fi húgi àràbà àràbà márùn kọ́ ọ máa hu láàrin oṣù kan iṣẹ́ tó o máa ṣe nìyẹn pẹ̀lú sí àṣekára tó bá gbọ́ ọ ní bá wí wọn nígbà tó máa ń tẹ̀yàn sí wọn bọ́ wú nígbà tí wọ́n ti mọ ara rẹ lọ́daràn bẹ́ẹ̀ náà ni àwọn òkúrọ́ wọn ni irọ́ is diplomacy irọ́ is diplomacy àwọn òkúrọ́ wọn yìí náà táwọn abá ti gbọ́ ọ̀rọ̀ alukur'ani tálùkùrá ni ala la'natullahi ala al-kadhibin ẹtẹ tiẹ gbọ́ o ẹtẹ tiẹ gbọ́ o làánà ọlọ́n kọ́ máa jẹ́ tàwọn òkúrọ́ ó lé lèmi ní báwí wọn kí ló dé tó fi jẹ́ pé àyà wọn kà ó ti mọ olú ẹ̀ ló kúrọ́ nù sẹ́yìn pé ẹ̀tù ọ̀fẹ́ràn sànù kò ní tẹ́ wọn lọ́rùn wọ́n yìí pé wọ́n ló ń bọ́ àwọn ẹ̀mí ò bọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní torí pé tabakatabáwo ni ọ̀tá bá wọn lónìí ni ẹ o lè ta bá bàbá tí ń ṣe wáàzí náà lọ́la oníkàlùkù ni ọgbà tiẹ̀ lètò ń lera bẹ́ẹ̀ ìkìlọ́nì ìkìlọ́nì àà alukurani tó jẹ́ kpọ̀n gangan alára tó ń ṣe kìlọ̀ fún anabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀hán ní ṣe kìlọ̀ fẹ́ lómi فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا أبا في قرار ọfẹ para rẹ lórí ìyànjú tó ń gbà lórí kí wọn di mùsùlùmí ọfẹ fìbànújẹ́ para rẹ ọdà dán wò ìkìlọ̀ ọ̀nà fún anabi sallallahu alaihi wasallam. abasa wa tawalla an ja'ahu al-a'ma wa ma yudrika la'allahu yazakka aw yadhakkaru fatanfa'ahu adh-dhikra. ọfàdúró ó tún kọ̀yìn sẹ́ni tọ́wọ́ bá ẹ ẹ dákun torí tọ́lọ̀ sólìjọ́rọ̀ anabi sallallahu alaihi wasallam kó sì máa tú àṣírí ara rẹ̀ bẹ́ẹ̀ pé mọ́fàdúró mo sì kọ̀yìn sẹ́ni tó wá bá mi bóun fẹ́ gbọ́rọ̀ lọ lè jẹ́ bẹ́ẹ̀ torí rẹ̀ kìlọ̀kìlọ̀ la alukur'an wa dhikra lil mu'minin ó sì jẹ́ olùfúnni ní ròdùnú olùránnilétí fáwọn olùgbàgbọ́ òdodo wọ́n ní kí ló dé tó fi jẹ́ ìpè kìlọ̀ lọ́jẹ́ fáwọn kan aránnilétí lọ́jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo sábàbí ni pé kèfèrí ò ní gbọ́ alukurani kò gbàgbọ́ kèfèrí ò ní gbọ́ alukurani kò gbàgbọ́ gbogbo ntí kèfèrí bá gbọ́ nù alukurani ìkìlọ̀ ní fún pàtó sí pé kò ní gbọ́ kò gbàgbọ́ tọ́lọ̀ máa ń sọ̀rọ̀ yà ìkìlọ̀ ni tọ́lọ̀ máa ń sọ̀rọ̀ parun ìkìlọ̀ ni tọ́lọ̀ bá ń sọ̀rọ̀ àwọn ẹni tó ṣe dáadáa tó sórí tí ó wà lìjẹ́nà ìkìlọ̀ ni fún káfìrí ipe ọjẹ́ sọ́ra sórí ètí wọn náà wà wọn kó lè bá ríru dáadáa ìgbà tọ́lọ́n bá ń sọ̀rọ̀ nípa àyà eléyìí tó ti pèsè kalẹ̀ di àwọn ọ̀tá rẹ̀ ìkìlọ̀ tààrà ni fún káfíìn tí máa ń sọ nípa ẹ̀san eléyìí tó ti pèsè kalẹ̀ di àwọn ẹni tó tẹ̀lé tiẹ̀ ìkìlọ̀ náà ni fún káfíìn wípé tí ìwọ náà tọ́ ọ bá fi lè ṣe dáadáa tó kú lórí dáadáa irú eléyìí ó jẹ tiẹ̀ àìwá ṣe bẹ́ẹ̀ á jẹ́ pé ìyà ni ó tiẹ̀ ìdí tó fi jẹ́ ìkìlọ̀ nù fáwọn káfíìn ṣùgbọ́n mọ́mìnì ìrántí ni fún pàtó lọ́wọ́ bá bá ń sọ nípa dáadáa eléyìí tó ti pèsè kalẹ̀ dé àwọn ẹni tó ń tẹ̀lé tiẹ̀ ìrántí ni fóun kí ni ó gbìyànjú láti ṣe yóò gbìyànjú láti ṣe irú dáadáa kí dáadáa ò lè bàjẹ́ tiẹ̀ pàtó lọ́wọ́ bá ń sọ nípa ìdá eléyìí tó pèsè kalẹ̀ dé àwọn ọ̀tá rẹ̀ ìrántí ni fún múmìnì nítorí pé ó dínà sí àìdáyìn káìdá ọmọ bàjẹ́ tiẹ̀ náà tọ́ ọlọ́wọ́n bá tọ́ dá wa tó fi alukur'an alukur'ani tí sọ̀rọ̀ rẹ̀ òun ló ń sọ fún wa yìí ìdí tá a fi sọ alukur'ani kalẹ̀ fanabi muhammad sallallahu alayhi wa sallam tẹ́ ẹ bá wọlé tó ń dẹ́rọ̀ bèhí láàmù tó wà níbẹ̀ yẹn à ń pè ní láàmù tàlí láàmù tàlí àbí kò pé láàmù sábàbíyà láàmù sábàbíyà láàmù tó ń sọ ìdí tó fà ìjẹ́ tó bá pè ìdí tó fà tó ń fi sọ alukur'ani kalẹ̀ òun náà ni kó lè bá a ìkìlọ̀ wa dhikra eléyìí sì jẹ́ maf'ulun lahu maf'ulun lahu maf'ulun li ajlihi kí ló dé tá a fi sọ kalẹ̀ eléyìí ń sàlàyé ìdí tọ́lọ̀ fi sọ alukur'ani kalẹ̀ síbẹ̀ làwa wá ń lò ó ṣé táwọn náà ń lo alukur'ani fún un ṣé ń jẹ́ kìlọ̀ ó sì ń jẹ́ ìrántí fún wa àbí táwọn ń lò fún yàtọ̀ ọ̀pọ̀ nínú àwọn èèyàn lónìí tó sì pé alukur'ani tiwọn àwọn ń lò fáti pawó jẹun ni o. alukurani ti wọn wọn lò láti pawó jẹun ni kò sí nibe níbẹ̀ wala dhikra ìròdùn náà sí ìkìlọ̀ sí ń bẹ̀ ìránnilétí òsì sí ń bẹ̀ fún wọn ní lò fún ni pé oúnjẹ ọ̀nà àti rí jẹ wa alayhi tẹ́ ẹ bá rí tí wọ́n jáde tó pa alukurani lọ wọ́n lọ kéé tànù ṣé á sọ kalẹ̀ kò jẹ́ ìkìlọ̀ fọ́pọ̀lọpọ̀ wọn kò sì jẹ́ ìrántí fọ́gọ̀rọ̀ wọn àṣìṣe lélẹ́yìí o ìjẹ́jẹ́lẹ́ ìbáyé wa ẹjẹ́ àtúnra wa sí o ọwọ́ ara ẹni là á fi tún ara ẹni ṣe ayé sì ń bẹ fún yàn lónìí láti ṣàtúnṣe irú ètí òsì lọ́la wàláhì ayé ń bẹ lónìí irú ètí òsì lọ́la torí pé ẹni tó gbádùn tó sì ń bẹ láyé òun ni máa ṣàtúnṣe táàrẹ̀ bá dé o lè má rọrọ̀ sọmọ́ tó o bá sì kú ọ parí kò sẹ́nìkan tí máa pípò ń fẹ́ lọ́ọ́ ṣàtúnṣe nù sáré tí wọ́n máa gbà láàyè ó ti parí náà nù torí ẹ̀ ìwọ tó ń tún lọ alukur'an gẹ́gẹ́ bí ìwé dán sórí pé ìwọ ti ṣìnà ó mú kọ́kọ́rọ́ ó kì bọ́ bìkan nù alukur'an ó láwọn fẹ́ fi máa ń tọ́pamọ́. sẹ́yìn tọ́lọ̀ ti torí rẹ̀ sọ́kalẹ̀ nu sẹ́yìn kí gbogbo eléyìí ó ń bẹ́ẹ̀ nu kátàkátà eléyìí tí ọ̀tọ̀ tọ́ eléyìí jẹ́ ti sọ tó fà á tó ń fi sọ alukur'ani kalẹ̀ muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó ṣe pé náà bá gbọ́ ọ yẹ ká gbàgbọ́. ọlọ́wọ́n ni ittabi'u ma unzila ilaykum min rabbikum ẹ ṣàkíyèsí lákòókò ó ní kitabun unzila ilayk tíra kan lélẹ́yìí ìyẹn alukur'an eléyìí tá a sọ̀kalẹ̀ fún ọ ìwà anabi muhammad sallallahu alayhi wa sallam ayatollah ọlọ́run wa ní ittabi'u ma unzila ilaykum min rabbikum ẹ tẹ̀lé ń tá sọ̀kalẹ̀ fún yín o látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá yín o. sáwa ni wọ́n sọ̀kalẹ̀ fún ọlọ́run ni àsọ̀kalẹ̀ fún wa sallallahu alayhi wa sallam nínú àyà ọlọ́run alẹ́ ẹ̀yìn ti ẹ máa tẹ̀lé ń tá a sọ̀kalẹ̀ fún yín látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá yín ìyẹn ni pé ń tá a sọ̀kalẹ̀ fún ànábì yín ìyẹn ànábì Muhammad sallallahu alayhi wa sallam a sọ̀kalẹ̀ fún a sì sọ̀kalẹ̀ fún yín náà ni nítorí wọn ò sọ̀kalẹ̀ fún kó lè bá a lọ kó pamọ́ lé rẹ̀ wọn sọ̀kalẹ̀ fún kó lè bá a gbé pamọ́ wọn ò sì sọ̀kalẹ̀ fún kó lè bá a jẹ́ kó nìkan ni wọ́n máa fi ṣe wà o wọ́n sọ kalẹ̀ fún ni kó lè bá a ṣe kíni kó lè bá a jíṣẹ́ rẹ̀ fún wa torí pé níta àṣàlàyé ń bí àṣàlàyé rẹ̀ ń bò mí nù alukur'an wa ma ala rasuli illa al-balagul mubin ààfin kankan rán ànábi bí ìbá ṣe kó jíṣẹ́ ní iṣẹ́ tó hàn ya ayyuha rasulu balligh ma unzila ilayka min ìrẹ òjíṣẹ́ Ọlọ́run ìrẹ ìránṣẹ́ Ọlọ́run máa jẹ́ iṣẹ́ ń tà sọ̀kalẹ̀ fún ọ látọ̀dọ̀ Olúwa Ẹlẹ́dàá rẹ̀ ma sì mọ ikọ́ jẹ́ abi àbí ọ̀jẹ́ lájẹpé gẹ́gẹ́ bi alawa Aisha ti ṣe sọ kò sí nǹkan kan nínú fi rán anabi sallallahu alaihi wasallam tánàbí ò rẹ̀ ó ti jíṣẹ́ yìí pe eléyìí túmọ̀ sí wípé nígbà ti jẹ́ fún wa àwa náà ni wọ́n sọ alukur'ani kalẹ̀ fún ọlọ́wọ́n bá ní o torí pátọ́dọ̀ olúwa ẹlẹ́dàá wa ló ti o kìí sàtọ̀dọ̀ àṣetọ́ni ló ti wá o táwa pè kí ni a fẹ́ fi wé àṣetọ́ni sí o torí rẹ̀ ẹni tó pe alukur'ani ní ayatollah shaitaniya gẹ́bí salman rushd kẹfẹ́rì ni torí ẹ alukur'ani àtọ̀dọ́lúwa ẹlẹ́dàá ló ti wá la ya'tihi al-batilu min bayni yadayhi wala min khalfihi ìbàjẹ́ àdínkù àfikún kò lè wọnú alukur'an gbáwájú àbí gbẹ̀yìn rẹ̀ àbí gbàrin rẹ̀ àtọ̀dọ̀ ẹlẹ́dàá ló ti wá àwa sì ti mọ̀ pé olúwa ẹlẹ́dàá wa fẹ́ràn wa ní tí ó sì wá láǹfààní fi pa wá láṣẹ ohun tí ó wa ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ kí là ní tẹ̀ láṣẹ ọlọ́run ọba sí i. ǹjẹ́ wọ́n wa látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá wa tó bá bi ọ́ léèrè kí ni nǹkan náà sunna anabi wa sallallahu alayhi wa sallam yàtọ̀ sí wọn tọ̀sọ̀kọ́ alukur'an nìkan lẹ́yìn fẹ́ o ẹ̀yin ò ní kankan sunna o. sọmọ kí bọ́lá ń ṣe fún anabila alukur'an náà ló fún ní kíni sunna gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith eléyìí tí imaamu ahmed rahimahullahu ta'ala gbéjáde nínú musnadi rẹ̀ anabi sallallahu alayhi wa sallam oní ala inni utitu alukur'ana wa mithlahu ma'a ẹ tẹ́tí kẹ́ gbọ́ ọlọ́wọ́n bá fún mi ní alukur'an ó sì tún fún mi nírú alukur'ani pẹ̀lú alukur'an èwo nírú alukur'ani sunna anabi muhammad sallallahu alayhi wa sallam. tọ ẹ tẹ̀lé ntọ́lọ́ sọ̀kalẹ̀ fún yín sẹ́bẹ̀yìn náà ń gbọ́ alukurani ẹ̀ ń gbọ́ wọn ké sí yín létí ẹ mọ̀ pé àṣẹ alákọ̀ọ́kọ́ tó wá nínú alukuran òun náà ní ọba tó yín baba ńlá yín torí pé pẹ̀lú sísìn lẹ́sìn ń rẹ̀ ǹjẹ́ yìí nìkan là ń sìn yá walladhina min qablikum la'allakum tattaqun sáǹsì ń sìn lódodo ńgbà tó pa á láṣẹ pé ká máa sìn o ṣebí ọ̀pọ̀lọpọ̀ nínú wa lónìí à ń gbọ́ alukurani wọ́n ń ké sí wa létí gẹ́gẹ́ bá ń ṣe ń gbọ́ ní ìsìn mo fẹ́ ṣe ń sin lọ́ọ̀ náà ni wọ́n tún sin nǹkan mí pẹ̀lú ọlọ́ ìwọ jẹ́ mùsùlùmí o tún jọ́ mọ eléégún ìwọ náà tún lè kó sínú ẹ̀kú eégún gbà mí kọ́ lọ́ọ́ darọ́ ọ̀rọ̀ bóòlù sí wa fẹ́ jẹ́ mùsùlùmí gidi mùsùlùmí ló pera rẹ̀ ìwọ náà tún bá wọn sọdún orò olábí oro ni ọ oro lẹyẹ oro lékè níbo ló ti wá fe lékè kìnnì kí ló fẹ́ lékè irọ́ ń parọ́ fúnrọ́ ó ń sọ̀rọ̀ ó tún ní mùsùlùmí ni ọ ó ń forí balẹ̀ fésù ó gbókùtà kankan lẹ̀ ó ń forí balẹ̀ fún alukurani sì sọ pé ọ gbọ́dọ̀ ṣẹbọ sọlọ fala andadan wa antum ta'lamun ẹ má ṣe bọlọ ń wẹgbẹra o ẹ má fẹ́ nìkan kan nígbà tẹ́yìn mọ̀ pọ́ lọ́wọ́ bọ̀ lẹ́gbẹ̀ra ṣe lẹ́yìn tọ́lọ̀ ti sọ ilé ìkàlẹ̀ nú alukur'an tó sì ní kẹ́ ẹ tẹ̀lé alukur'an tó tún yẹ kárẹ́ nìkan tí ó tún máa ṣẹbọ sọ́lọ̀ nínú àwọn tá à ń jọ ń pera á mùsùlùmí ẹ fà wọn káfìrí sílẹ̀ torí tó sà wọn òun náà ní kófòrò yẹn ńgbà tí kófòrò ti ṣe wọn àrùn ńlá dá wọn mẹ́lẹ̀ kéékèèké lọ́wọ́ níbi tí wọ́n ti ń gbẹ́bọ níyì wọ́n lọ gbọ́ lọ́wọ́n bá gbọ́ òní kò sí ní tó burú àṣà àwọn baba ńlá yín ni oníkà ẹ máa gbóúnjẹ síwájú òkúta àṣà àwọn baba ńlá yín ni oníkà ẹ máa gbára dálẹ̀ níwájú ère àṣà àwọn baba ńlá yín ni oníkà ẹ máa gbẹ́bọ lọ sórí ta àsìkò àwọn baba ńlá yín yẹn kèfèrí ni wọ́n ọ̀sẹ̀bọ ni wọ́n ọlọ́wọ́n bá sì sọ pé lakum dinukum waliyadin kí káfíìrì ọfọmù tiẹ̀ torí pé àwa náà ní tiwa tá a fẹ́ fọọmù o tiwa tá a fẹ́ fọọmù ni kíni al-islam ǹjẹ́ ń tọ́lọ́ ń sọ̀kalẹ̀ là ń tẹ̀lé bí tó fi jẹ́ pé ọ̀pọ̀ àìmọye wa bá a ti ṣe láàjẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ dira jáde ni kése pé wọ́n fi okùn so ṣòkòtò kí ṣòkòtò wa má bàa jábọ̀ kése pé wọ́n de ìgbànú mọ́ ṣòkòtò ní ṣòkòtò ìgbàlódé tí wọ́n máa ṣògbànú mọ́ kése léyìn o yóò dira jáde ni yóò di oúnjẹ mẹ́dì yóò so ìfúnpásápá yóò sì tún tó àtọ́lá àránjú wò kátó jáde gbogbo ẹ̀ ni ó ṣe so wékè ni à gúdúgúdú ni ní gbogbo ògbà wà gẹ́gẹ́ bíi gúgúrú pé gúdúgúdú lòun wà gbogbo ògbà mùsùlùmí nìwọ kí ló sún ọdẹ di eléyìí ṣebí ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ lọ́lọ́ ní ká tẹ̀lé kí ló dé tí wọ́n fi lé yẹn sílẹ̀ kí ló dé tó fi sílẹ̀ tọrọ bá pa wá àtìyàn pọ̀ dípò kẹ ẹ pétọ ẹ ti ní gbólóhùn aṣọ Ọlọ́run sì ń fẹ́ kẹ ẹ sàmójúkúrò wàlíyàáfù wàlíyàsfàhù ẹ sàmójúkúrò ẹ fọwọ́wọ́nú ẹ gbàgbé rẹ̀ ẹ jẹ́ ọ̀tá bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ lẹ́yìn máa ṣe ṣé bẹ́ẹ̀ lérí síra yín ni ike ẹ èmi náà ló ṣe bẹ́ẹ̀ sí ló bú báyìí ó ti kó tiẹ̀ sáńtẹ̀lì ń tọ́lọ́ ń sọ̀kalẹ̀ nu ṣebí Ọlọ́run ní kẹ́ ẹ ṣàmójúkúrò Ọlọ́run fọwọwọnụ awa ẹ fọwọ́ wọ́nú àwa lè rí síra wa àmọ́ wa lè pa ara wa láì dá àmọ́ wa wá burú fúnra wa lé tí ọba bá yọ sí léyàwó rẹ tọba léyàwó tí ọba bá yọ sí ní ọmọ wọn sẹ́ńtọ́lọ́ ń sọ̀kalẹ̀ là ń tẹ́lẹ̀ ń ìdínú táwọn fi sọ pọ́pọ́lọpọ̀ wọ́n gbẹ̀sìn kọ́ wọn ò gbófin rẹ̀ mọ́ ìsìláàmù tó gbà ó lófin tó bá sì tẹ̀lé ò lè jẹ́ mùsùlùmí ọlọ́ni ittabi'u ma unzila ilaykum min rabbikum ọlọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún wa ó ní wala zina ẹ má ṣe zina o ẹ má ṣe zina ṣé ẹ̀yin ò súnmọ́ lónìí yìí báyìí àṣẹ ọlọ́run ọba ni pé ẹ gbọ́dọ̀ súnmọ́ ẹ ti ẹ ti tayọ ẹ ń súnmọ́ ẹ ń ṣe ní ní sàásàn kódà gan ẹni tó bá wà tí ò tiẹ̀ lálẹ́ tí ò máa ń yàlè lọ́kùnrin tí ò lálẹ́ lóbìnrin ìyàlẹ́nu ni fún wọn láwùjọ lónìí kó sì á dádúró o lẹ́nìkan o lálásìírí o lálásìírí bí wọ́n ṣe máa pòwe láwọn ìlú kan kó o gbọ́dọ̀ lálásìírí ni o gbọ́dọ̀ lálẹ́ ìyẹn ni kó oníkàlùkù gbọ́dọ̀ lálẹ́ alá alẹ́ tí a jẹ́ ọlọ́wọ́n ọba tó ṣe zìnà léèwọ̀ alẹ́ tí jẹ́ ọlọ́wọ́n ọba tó ní kọ́ ọlọ́kọ alẹ́ tí jẹ́ ọlọ́wọ́n ọba tó ní kọ́ oníyàwó a'udhu billahi minash shaitani rajim sáǹtẹ̀lì ńtọ́lọ́ ń sọ̀kalẹ̀ nu sáǹtẹ̀lì ńtọ́lọ́ ń sọ̀kalẹ̀ nu torí ẹ̀ ìwọ náà ló rẹ́ni tẹ́ẹ̀kẹ́ rẹ̀ tóbi wọ́n ló rẹ́ni tẹ́ẹ̀kẹ́ rẹ̀ tó tó tẹ́ẹ̀kẹ́ rẹ̀ tó tínrín wọ́n lọ ọlọ́rùn gúngùn wọ́n lọ lọ́rọ́ lọ́rùn kíkí ṣé bọ́lá ń sì ní kẹ́ ẹrẹ́ ju yín sílẹ̀ bọ́lá ń ní kẹ́ ẹrẹ́ ju yín sílẹ̀ báwo ló ṣe rí gbogbo eléyìí so ọlọ́run bá ní ká tẹ̀lé tó ń sọ̀kalẹ̀ kò sọ̀kalẹ̀ lásán ó sọ̀kalẹ̀ torí ká lè máa tẹ̀lé ni lábẹ́ òfin wa sáà ń lo alukurani lónìí a lo alukurani sáà ń lo sunna anabi sallallahu alayhi wa sallam láti fi ṣe dájọ́ a kúkú lo kí ló mú wa mọ́ lò sáwọ̀ fẹ́ wà lìjánà ni wọ́n ní à lè lo constitution ni o constitution wo ìdọ̀tí lásán banza nítorí pé ẹ̀yin lẹ kọ́ lẹ̀ ẹ̀ tí ìtúká níbi tẹ́ ẹ ti kọ́ ẹ ti rí ibi tó kù sí ẹ̀yin fúnra ara yín ẹ ti rí ibi tó kù sí ẹ ti ń sọ pé nineteen kìíní kan constitution ó ní di adjustment ó ní di amendment ó ní di àtúnṣe ó ní di àdínkù ó ní di àfikún àti pé nǹkan kan bẹ kò sí ń subhanallah ṣe eléyìí yàtọ̀ sófin ọlọ́run ọba wa yàtọ̀ sí àṣẹ ọlọ́run ọba ẹlẹ́dàá tiwa ǹjẹ́ ń sọ fún wa tó sọ kalẹ̀ fún wa ǹjẹ́ là ń tẹ̀lé bí tóbi jẹ́ pé ìyàwó mẹ́rin ọlọ́run ọba lọ gbọ́dọ̀ níjú bẹ́ẹ̀ lọ wọ́n sì bàbá a gbọ́ ẹ ní ìyàwó tó pọ̀ ilé kò ọba wa ó ni bẹ́ẹ̀ ti ṣe náà dáa ìyàwó péré náà ni ẹ́ ogun wa ni péré sebọlọ ní ká tẹ̀lé àṣẹ tó ń sọ̀kalẹ̀ ó ní ogun péré ni òun ọmọ ká ogun péré náà ni ok ogun péré o ń bọ lọ fẹ́ kó mẹ́ǹdínlógún lọ lọ ló láti rò níwájú ọba arínúróde tó bá di lọ́la kìyàn wọn náà wọn bá ní ká ń fún wa ẹ gba ara yín nígbà nínú òfin nù iná lọ gbà máwùn yẹn lọ́wọ́ nígbà àbòsí ọ̀ràn tí kọ́ lọ́wọ́ bó gbé wa dìde tó bá di lọ́la al-qiyam kí ló dé tọ̀tẹ̀ láṣẹ ọlọ. ittabi'u ma unzila ilaykum min rabbikum ẹ̀yin olùmọ̀ ẹ̀yin onímọ̀ síbẹ̀ yìí náà mọ̀ pé olúwa ẹlẹ́dàá yín ọ̀pá aláṣẹ pé ń tẹ́ ẹ̀ mẹ́ ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ẹ gbọ́dọ̀ pé dúdú fún wọn funfun ẹ gbọ́dọ̀ pé funfun fún wọn dúdú ẹ má ṣe fi epo bọyọ̀ rárá o bọ́rọ̀ bá ti ṣe rí ni ká ẹ máa sọ síbẹ̀ làwọn olùmọ̀rí lónìí wọn ò rí bẹ́ẹ̀ irọ́ ni wọ́n máa pa fún yín wọ́n máa sọ etí ó dùn máa yín wọn ò ní sọ etí ò ní dùn máa yín torí tọrọkọ́bọ̀ tí wọ́n rí gbà lọ́dọ̀ yín kọ́mọ́dé polówó ọ̀fọ̀ ọmọ owó rẹ̀ sòsá ń tẹ̀lé ntọ́lọ́ wọn bá sọ̀kalẹ̀ nù àtẹ̀lé ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ ọlọ́run sì ń pa wá láṣẹ min dunihi awliya ẹ má tẹ̀lé àwọn míì tó yàtọ̀ sọ́lọ̀ o lẹ́yìn tẹ́ ti mọ̀ kọ́ lọ́wọ́ balẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé ẹ má tẹ̀lé tàwọn míì tó yàtọ̀ sọ́lọ̀ o torí pé tó bá ti tẹ̀lé tàwọn míì tó yàtọ̀ sọ́lọ̀ o ti fi wọ́n ṣe aoliya oka o ti fi wọ́n ṣe aoliya oka síbẹ̀ yìí mà igbó ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí náà lónìí torí pé kàkà kọ́ tọ́lọ́ Muhammad sallallahu alayhi wa sallam yọ sọ pé tààfọ̀ ibi tá a ti ń sọ̀rọ̀ ọlọ́ à ń sọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí ẹni abdullahi ibn abbas radiyallahu anhuma wọ́n sọ̀rọ̀ nípa mutaatul hajj atamatuc fil hajj kasi hajj tamatuc hajj tá a mọ kọ́kọ́ sí tá a ti cumra síwájú ṣáájú kó di kó a tún hajj tá a gbé ihram ọjọ́ kẹjọ oṣù dhul hijja ọjọ́ atarwiya. eléyìí tó ṣe pé téèyàn bá ṣe èèyàn pẹran ní dandan èèyàn pẹran ní túláàsì ẹni tó bá ṣe hajj tamattu hajj tá nàbí sallallahu alayhi wa sallam tó sí fún wa nínú hadithi rẹ̀ wọn ní hajj tó lọ́lá jù eléyìí tó yẹ kéèyàn ó ṣe ìgbà tá nàbí sàláìsí tán ìyapa bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn sàhábà pé sáà hajj yẹn ni àbá àní ti nta alukuraan sì fi hàn wá òun náà nípa jìyàn ń bẹ́ o ọlọ́ni fa idha amintum faman tamatta'a bil cumrati ila al-hajj famastaysara min alhaj fama faman lam yajid fasiyamu talaatati ayyamin fi alhaj hajj wa sab'atin idha raja'tum tilka 'ashratun kamila dhalika liman lam yakun ahluhu حاضر المسجد الحرام بالقرآن تسي توكاسي تمتعي بين sunna النبي sallallahu الله wa sallam توكاسي Ibn Abbas òun á ń bẹ nínú ẹni tí màá ṣe ni lójú kòkòrò ikú ká ṣe hajj tamattu ẹnìkan wá ṣe béèrè nípa hajj tamattu sósì ń bẹ ni àbá àti parí àbí ọ̀sẹ̀ kùmà Ibn Abbas wá ń dáhùn pẹ̀lú tí ń ṣàfihàn pé hajj yìí máa ń bẹ kò sí ń tó mu kú o kò sí ń tó parẹ́ apá kan nínú àwọn ẹni tí wọ́n ń bẹ ń bẹ lásìkò tí Ibn Abbas tó ń fèsì ọ̀rọ̀ yìí wọ́n sọ pé làákín لكن عمر ابن الخطاب رضي الله عنهما شو عمر أما خطاب قال أبويا لكن عمر ابن خطاب رضي الله عنه شو عمر أما خطاب قال أبو نسي بيقبتو ما نصوي بي تمتو ولا ما تتباري كسي تقاري ابن عباس لبا بينو لبا دجورو ó ní mò ń sọ fún yín pọ́lọ́ ń sọ̀rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ ẹ̀yin wá ń là á yé mi pé abubakar náà sọ̀rọ̀ umar náà sọ̀rọ̀ ẹ̀rù ń bà mí fún yín kọ́lọ́ ń má rọ̀jò òkúta lé yín lórí láti sàmà ṣẹlẹ̀ yìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ gbọ́rọ̀ sẹ́nìkan lẹ́nu ní ìgbọ́rọ̀ sí ni lẹ́nu tí ó mú ni takùtọ̀ lọ a gbọ́dọ̀ àárín yẹn ọ gbọ́dọ̀ jẹ́ni tó ṣe é pé àwọn àfa rẹ̀ kan tó ń tẹ̀lé tó bá ní o torí bọ̀ ní o torí bọ̀ àwọn àfa rẹ̀ kan tó ń tẹ̀lé tó bá ní kó o tọrùn bọ̀ kòtò o tọrùn bọ̀ abẹ́rẹ́ nítorí wípé ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ lọ́lọ́ ní atẹ̀lé ntọ́lọ́ ń sì sọ̀kalẹ̀ lálùkùrán ọ̀nà ní sunna anabi muhammad sallallahu alayhi wa sallam tẹ̀bi títẹ̀lé táwọn aṣíwájú tí wọ́n á sin ní lọ́nà ibo ti mú kọ́pọ̀lọpọ̀ na báyìí títẹ̀lé táwọn aṣíwájú tí ó mọ̀nà tí sinmi lọ́nà ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ dání tó sínà gẹ́gẹ́ bí ẹni tó lọ gbọ́wọ́ lọ́dọ̀ ṣéwù rẹ̀ fóun fẹ́ máa ṣe tọ̀rí kọ̀ọ̀kan ṣéwù wá fi yé wípé ń lọ gbọ́wọ́ yìí o ó dùn gbọ́wọ́ o kò ní dùn yọwọ́ o torí pé téèyàn bá ti gbọ́wọ́ kò sì gbọ́dọ̀ yọwọ́ o torí tó bá yọwọ́ o báyìí àti báyìí àti báyìí àti báyìí ni ọjà fún láburú láyé àti lọ́la kìyàmù yọwọ àti torí irọ́ tí wọ́n ń gbé ká àti irọ́ tó lọ tọrùn bọ̀ yọkọtọ lọ yọkọtọ anabi muhammad sallallahu alayhi wa sallam ìjáde ń sọ̀rọ̀ oríire eléyìí téèyàn máa ṣe ntẹ̀yàn máa ṣe tí fi sórí rẹ̀ ayé ntẹ̀yàn máa ṣe tí fi sórí rẹ̀ ọ̀la kìyàmù ibi ti ń sọ̀rọ̀ rẹ̀ kò ní jókòó bẹ́ẹ̀ o ibi tí wọn bá ti ń sọ̀rọ̀ rẹ̀ yóò mọ̀ pé kí ni wọn ń wí kí ni wọn ń sọ ni nítorí pé òun tóun ó ti fi ẹ̀mí rẹ̀ ìgbésí ayé rẹ̀ àtàlùkìyàmà rẹ̀ ó ti fi dógò fún ṣéwù rẹ̀ ọlọ́wọ́n bò ní tẹ̀lé ṣéwù kan o lọ ń gbọ́nú alukur'ani o ittabi'u ma unzila ilaykum min rabbikum ohun tí a sọ kalẹ̀ fún yín látọ̀dọ̀ olú ẹlẹ́dàá yín òun lẹ́ẹ̀ tẹ̀lé o sọ wá tó kí n kà jókòó kí n gbé alukur'ani. kí n sì máa ké kí n máa kà fúnra mi kí n gbé àdìsí anabi sallallahu alayhi kí n máa kà fúnra mi torí kí mo lẹ́mìí àti tẹ̀lé mo lẹ́mìí àti tẹ̀lé àṣẹ wà ń bẹ̀ sótó kémi ọ̀dà kà kí n sì dá gbọ́ yé kí n sì dá máa fi ṣe wà o kò tó o nítorí ńgbà tí mo bá sọ pé èmi ni mo fẹ́ máa dá mo fẹ́ n lè téèyàn ó fi sí lò àmọ́ tó o bá ní olùmọ̀ tó ẹ kí ń ṣàlàyé ẹ̀sìn yẹn fún ọ nítorí ti gbọ́ yé tẹ́lẹ̀ tí ń ṣàlàyé rẹ fún ọ yóò rọrùn fún ọ láti lò ó lọ́nà tó dọ́gba pẹ̀lú tọ́lọ́run tó sì dọ́gba pẹ̀lú ta nàbì ara rẹ̀ yàtọ̀ tó ṣe kóun náà kò tó pé ká gbé alukur'an eléyìí tán translate sédè kan nínú àwọn èdè tá gbọ́ káwọn máa ka kani náà la fẹ́ fi ṣe o torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà mi ó ṣeé ṣe kọ́jọ́ pé àyà ti ń bẹ wájú wa àyà alukur'an ni ṣùgbọ́n olúwa ti pa ìdájọ́ ń ń ó ti parẹ́ pẹ̀lú àyà mi ìmọ̀nà ń ń ni wọ́n ń lò ó fi parẹ́ lẹ̀ torí ẹ̀ bùkátà láti tẹ́tí gbọ́ lẹ́nu olùmọ̀ kó sì jẹ́ni tó mà kó má jẹ́ni tó nà ọ̀mà sásì ọlọ́run là ń tẹ̀lé lónìí táwọn èèyàn wa bá kú lọ́pọ̀lọpọ̀ ọgbà ọ̀nà tá à ń gbà sí wọn kò ṣe déédéé pẹ̀lú kò ṣe déédéé pẹ̀lú muhammed sallallahu alayhi wa alihi wa sallam sásì ọlọ́run náà là á sì ń tẹ̀lé mbẹ́ àbífẹ́ ẹnu ṣé bó ṣe wù ọ ṣe ni wọ́n ń pè láṣẹ Ọlọ́run lọ́dọ̀ tí ń ṣe bọ́pọ̀lọpọ̀ nínú àwọn òkú tí wọ́n ń gbé sí lónìí báyìí la hawla wala quwwata illa billah ni ọ̀nà tí wọ́n ń gbà gbé wọn sí bẹ̀rẹ̀ látòrí wíwẹ̀ tóbi dórí bí wọ́n ṣe faṣọ sí wọn lá tóbi dórí bí wọ́n ṣe ṣe sọ̀látùl janaza sí wọn lá tóbi dórí bí wọ́n ṣe gbé wọn sí sàárè tóbi dórí bí wọ́n ṣe dàpẹ̀ bò wọn tóbi dórí bí wọ́n ṣe símẹ́ǹtì wọn mọ́lẹ̀ tóbi dórí bí wọ́n ṣe ń lẹ táìsì wọn lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí takò àṣẹ ọlọ́run ó takò àṣẹ anabi wa muhammed sallallahu alayhi wa sallam eléyìí tọ́lọ̀ ń pa aláṣẹ ká máa tẹ̀lé tába tí wọ́n á mẹ́nu lọ bá ogún tọ́lọ̀ wọn bá ní ká ẹ pín lẹ́yìn ikú ẹni tó fi sílẹ̀ sí àṣẹ ọlọ́run náà la fi ń pín àwọn ogún wọ̀nyí àbí ìfẹ́ ẹnu ṣebí ọ̀pọ̀lọpọ̀ nínú ogún iná lẹ́lẹ́fẹ́ ìdígi lẹ́yìn ọ̀yà fi pin ẹni tó bá sì ní ẹ fi ìdígi pin ajẹ́kùn náà fẹ́ lọ bókun lálejò láìpẹ́ láì jìnnà subhanallah sobo wá fẹ́ sọ pé àwọn àǹtẹ̀lẹ̀ tọ́lọ̀ nígbà tó sọ pé àwọn agidi páálíù làwọn ń báká agidi tiba tiwa jẹ́ àtẹ̀lẹ̀ tọ́lọ̀ wọ́n gbé ogún wọ́n gbé lọ síbi tí wọ́n ti bá wọn pin nílànà tọ́lọ́ àti tànàbí nílànà tó lọ́n àti tànàbì sallallahu alaihi wasallam àti bí wọ́n ṣe ń kọ́ ọ̀bọ̀wé ọkàn wọn ọ̀fara mọ́ ntọ́wọ́ ń ọkàn wọn ọ̀fara mọ́ ntọ́wọ́ ń ìgbà tí ó di ìgbà tí ọ̀sẹ̀ mi ò fi dé wọ́n ti dàrú wọ́n ti wá irọ́ wọ́n ti kójọ wọ́n láwọn lálàrókù o àwọn lálàrókù àwọn alálàárín ni wọ́n ń kìlọ̀ fáwọn ẹ sọ́ra o ibi tí a gbé dúkìá mi lọ pé kí wọ́n pin ẹ lọ gbé kó o torí tí wọ́n bá fi lè pin pínrín pẹ̀lú bí wọ́n ṣe fẹ́ pín un báyìí báyìí ní ọ̀jẹ̀ sí ní ọ̀jẹ̀ fún yín irọ́ lásán irọ́ lásán ní yorùbá lẹ́wù tó bá gbé irọ́ yẹn kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa lérò kó ni wọ́n ń sọ ẹ̀rọ ọmọ wa bà wọ́n torí pé gbogbo wọn kúkú gbọ́ lọ́wọ́ bá gbọ́ náà lọ títí pé òkú ti sọ o òkú ti sọ pé ẹ má lọ pín ogún òun níbi báyìí o ẹ má fi ṣẹ̀rí àpín o ẹ má fi ṣẹ̀rí àpín o ok tó bá yẹ kó lòun àti pé kò ní í yà wá lẹ́nu ìgbà tó ní kí wọ́n má fi ṣẹ̀rí àpéngùn tó bá sì pé káfìrí lòun kò ní yà wá lẹ́nu ṣùgbọ́n ìgbà tó sì pé mùsùlùmí nìwọ bóòlù ó sì sọ pé kí wọ́n má fi ṣẹ̀rí àpéngùn rẹ̀ lẹ́yìn náà mo lẹ ti gbọ́ pòkù ọkọ̀ lẹ́tà ránṣẹ́ sí ẹni tí ń bẹ ń le láti nù sàárè pé kìnnì tó ibẹ̀ lẹ́ẹ̀ ti rí i pé àwọn àwọn àwọn dúró ńlá ọ̀nbẹ lẹ́nu àwọn èèyàn ńgbà tí wọ́n ti fẹ́ kẹ́ báwọn fi tọ́lọ́ pín dúkìá wọn. so gbogbo orí eléyìí lọ́pọ̀ láwùjọ wa ọlọ́ni ẹ̀tẹ̀lé ń tí àfiránṣẹ́ sí yín látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá yín kí ló dé tó fi jẹ́ pé ní gbogbo àdúgbò ní gbogbo òlu ní gbogbo ìletò tí lè máàmù kan bá kú tó bá fẹ́ jẹ lè máàmù míì kí rọrùn kí rọgbọ ṣé kò sí tọ́lọ́ǹtà fìtò ni tó fi wá jẹ́ pé torí pé wọ́n fẹ́ jẹ lè máàmù wọ́n lè ti mọ́ṣáláṣí odidi ìlú kan kó odidi oṣù mẹ́fà tí wọ́n jẹ́ pé àwọn ọlọ́pàá tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ńlọjẹ́ni tó ṣe pé tó tó ní àwọn àwọn fẹ́ paláṣẹ pé nìkan ọ̀gbọ́dọ̀ wọ́bẹ̀ fódìdí oṣù mẹ́fà mọ́sálásí tó jẹ́ pé gbogbo ògbà ló yẹ kí mùsùlùmí ọmọ wọ́bẹ̀ láti ṣẹ̀sìn fọlọ́ ẹnìkan á sọ pé nítorí ṣẹlẹ̀ ní pé òun gbọ́dọ̀ jẹ́ lèmọ́mù yìí o túláàsì tí ó bá gba kùmà ó yẹ kó lè gba kóńdó torí pé nǹkan bí ogójì ọdún ló ń fi sí lèmọ́mù àná tó pẹ́yìn dà òun ló ń sì jẹ́ náà ìbí rẹ̀ tóun bàbá náà ìbí ni ò sí lẹ́tọ̀ọ́ kọjá òun lẹ́tọ̀ọ́ sí kó wọn jẹ́ baba nọ́ọ̀ìbì òun ò lẹ́tọ̀ọ́ sí kó wọn jẹ́ bàbá imam <laughs> bàbá ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí mọ ni wọ́n ń wò ókè òun ò ní mà ló ń jẹ nọ́ọ̀ìbì ẹ ṣe sùúrù bàbá yìí ó ní tọ́wọ́ àmẹ́ ni pé gbogbo ẹni tó bá wà ń di kó wọn má imam yọ bọ́lọ̀ ńlá lè jù subhanallah ṣé títẹ̀lé ń tọ́lọ̀ wọn bá ní ká tẹ̀lé ni tóbi wá jẹ́ pé àwọn ògèdè pààgùn àwọn ògèdè babaláwo iná lẹ́ẹ̀ máa fi sàṣíwájú ní díẹ̀ sí lẹ́ẹ̀ máa fi sàṣíwájú ní díẹ̀ sí ṣébi ń tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ iná lọ́lọ́wọ́n bá ní kẹ́ ẹ tẹ̀lé kí ló dé tó jẹ́ pé ẹnìkan ní ònílá lágbọ́n gandan ẹni báyìí náà lò wọ́n sàáyàn lè máàmù fún yín ẹni tí ìbá ṣe sọ̀láàt ó sì lè yan lè máàmù fún wa. ní ìsèmi ọ̀bá yín dọ́jà mo ṣe lè mọ̀ wípé ìwọ ọlọ́mọjà yìí tà ìsìn bọ́ǹdì ibi tó ti ń tajà rí wọ́n mọ̀ pé wọ́n lọ́ mọ màlúù tà ẹ ìwọ́ da kọ́ máa ṣe kíni kọ́ máa tábàtà ìsìnbà yín dọ́jà rí tó ń torí di eléyìí ṣé ń tọ́lọ̀ wọn bá ní ká tẹ̀lé là ń tẹ̀lé ní gbogbo wàhálà yìí fi ń ṣẹlẹ̀ nígbèsè ayé wa wàláhì àtẹ̀lé ń tọ́lọ̀ ní ká tẹ̀lé ni torí wọn pe ń wọn bá ní ká tẹ̀lé là ń tẹ̀lé anábì sallallahu alayhi ó ní ya ummun nasa aqra'uhum li kitabillah bá bá dán wa wò ẹni tó bá mọ̀ ọ́ kà alihamudulilayi àmẹ́ni tí ọmọ fati ake ọlọ́yìn lè máa mú bóòlù ń ṣe fẹ́ mọ̀ pé ẹni tá a yàn dá kò ṣe dá ẹ̀ rojú rẹ̀ rímú rẹ̀ masha allah la quwwata illa billah láfẹ́ wò kékuku sùn láfẹ́ wò torí ọlọ́run bá ní ká tẹ̀lé ní tó ń fi ránṣẹ́ sí wa ṣé ní tí ọlọ́run fi ránṣẹ́ sí wa lẹ́yìn sí ń tẹ̀lé tẹ́ fi filé lẹ̀ tẹ́ fi yàwó lẹ̀ tẹ́ fọmọ sílẹ̀ tẹ lọ́rán rí bí ẹ̀mí ìyá aláṣọ. wọ́n ní talẹ̀ fi àwọn fọmọ́lẹ̀ fún wọn làwọn fi wọ́n lẹ̀ fọlọ́ àwọn fi wọ́n lẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ṣé ń tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ náà lẹ́ ń tẹ̀lé ṣé ń tọ́lọ̀ wọn bá fi anabi muhammad sallallahu alaihi wasallam lẹ́ ń tẹ̀lé tóbi wá jẹ́ pé tìyín nìkan lọ́ fẹ́ yọ yẹ́ ẹ̀yin nìkan náà lẹ́ ń tẹ̀lé tọ́lọ́ lẹ́ ń tẹ̀lé tànàbì làwọn ìyàwó fi lálàsí kalẹ̀ kẹ́ ẹ tó dé ọ̀pọ̀lọpọ̀ ti gbóyún kalẹ̀ ó ti ó ti lóyún kalẹ̀ kẹ́ ẹ tó dé ó ní báwo ni ó ní bọ́lá sọlá rẹ nu sọlá báwo lọ́nà wo ó ní ọlọ́run ló mú ìwà so àwọn sì ní àgbọ̀dọ̀ máa complain àgbọ̀dọ̀ máa lè complain torí táwọn á ti lè complain àgbọ̀lọ́ngbọ́nù ok yẹnì kankan àwọn ìyàwó máa ṣe zinamsu a sì là ń tẹ̀lé ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ ṣe ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ náà là ń tẹ̀lé o ọlọ́ni ẹ tẹ̀lé ntọ́ ń sọ̀kalẹ̀ ẹ má tẹ̀lé nǹkan míì tó yàtọ̀ sí torí kí tẹ̀lé bá ti tẹ̀lé nǹkan míì tó yàtọ̀ sí ẹ ti sìn náà qalilan ma tadhakkarun ọ̀dájú ní kí ẹ̀yìn tiẹ̀ rántí ọlọ́run rárá ni torí kọ́ lọ́n ti sọ wa qalilun min ibadiya ash-shakur àwọn tí ń sin ọlọ́run nínú wa wọn ọ̀pọ̀ wa ma aktharu an-nasi walau harasta bi mu'minin àwọn ètò pọ̀jù nínú àwọn èèyàn gbogbo bó bá sílẹ̀ kó gbìyànjú tó wọn ní gbọ́lọ́ngbọ́ o torí rẹ̀ qalilan ma tadhakkarun àwọn máa ṣe pé tọ́lọ́run lẹ́ ń tẹ̀lé lẹ́fi síìsì ọmọ yín kalẹ̀ ńgbà tẹ́nìkan wá tó lóun fẹ́ fẹ́ ala ẹ wá sọ pé kọ́mọkọ mi wà ẹ ní fífẹ́ lè èmi fẹ́ fẹ́ ala sunnati la wa rasuli ni ọmọ sì ló ná ọ̀fẹ́ fẹ́ lómi àfẹ́ lè ẹ wá sọ pé tọ̀tọ̀ bá ṣe tẹ́ láti gbè pè àti pé léwu náà ní kò fẹ́ mọ́tò bá fẹ́ gbè pè ọmọ ẹ lómi wà gbogbo yẹn wá ń bẹ̀yìn gbogbo yẹn wá ń pàrọwà fún yín ẹ jẹ́ wọ́n fẹ́ ra wọn gbàtà nífẹ̀ẹ́ ara wọn ẹ wá sọ pé rárá ẹ ní jẹ́ wọ́n fẹ́ ra wọn torí pé ọkùnrin yìí múnáfìkì ni bóòlù sì jẹ́ múnáfìkì ọ̀dọ̀ ó ṣetán láti yíwà padà wọ́n ní rárá kò bá yíwà padà ó di màláíkà àwọn onífọ̀mọ́ àwọn fún ṣé tọ́lọ́ náà lè wá ń tẹ̀lé ṣébí inú tọ́lọ́ náà ní tá gbọ́ lẹ́nu anábì sallallahu alaihi wasallam pété ẹni tí ẹ yọ́nú sẹ́sìn àtiwá rẹ̀ bá wà tọrọ máa ń yàn fífún torí kí fìtínà ọmọ bá ṣẹlẹ̀ torí kí fìtínà ọmọ bá ṣẹlẹ̀ èyí rí tí gbogbo tí wàá máa yọ yẹ tẹ́kì tó yẹ ká fi tẹ̀lé tọ́lọ́ tàṣetọ́ni là á máa tẹ̀lé èyí yẹ ká ká fi gbayì ká fi ṣoríire lọ́dọ̀ ọlọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ibu ni wọ́n fi ṣe. jẹ́mà ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ lọ agbọ́dọ̀ tẹ̀lé o ètò ìfìràn nàbì Muhammad sallallahu alayhi wa sallam la agbọ́dọ̀ dì o la agbọ́dọ̀ dì a pàtì o kámẹ́sì jọ nínú àwọn tó ṣe pé wọn kì í rántí ọlọ́run o táàbà tí ẹ̀rẹ́ ni ti rántí ọlọ́run nínú wọn èèyàn díẹ̀ lẹ́rìí nù wọn. àwọn àyà yìí báyìí kẹ́ bó ti ṣe jẹ́ pé mẹ́kà ló ti sọ̀kalẹ̀ á rí i pé ohun tó tọ́ka sí ó púpọ̀ ó ń tọ́ka sí ipò ńlá eléyìí tí alukur'ani wà lórí rẹ̀ eléyìí tí Ọlọ́run bá sọ̀kalẹ̀ fanabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run fi lọ́kàn balẹ̀ kó lè mọ̀ pátó dọ̀ ọlọ́run ló gbogbo oore gbogbo ìmànà gbogbo oore òun náà ní tá láti rí lára alukur'an bá sì ṣe kọsọpá fún anabi sallallahu alaihi wasallam ọlọ asọkalẹ fún anabi sallallahu alaihi wasallam láti tọ́ka sí bí ipò àti àyè alukur'an ti ṣe ga tó lọ́dọ̀ ọlọ àti bí ipò àti àyè anabi sallallahu alaihi wasallam tá a sọ̀kalẹ̀ fún bó ti ṣe ga tó wọ́n sọ nǹkan kalẹ̀ fún ọ ọ ga ju wọ́n fún ọ lọ. ọ̀gá ju wọn fún ọ lọ ó sì tọ́ka sí pé wọ́n gan ga nígbà tó ṣe pé fún ọ ni. ìpàkíyèsí wà ń bí pé kánàbì sallallahu alaihi wasallam kọ́mọ̀tì la wàhálà bọ́ra rẹ̀ lọ́rùn kọ́mọ̀tì kí ìdààmú sí òun níbi jíjí sí ọlọ́run tí í ṣe alukur'an ti ṣe wá kó jíṣẹ́ rẹ̀ kó sì torí pé àwọn ni alukur'an ni wọn mọ̀ sí láǹfààní tí wọ́n lápá lára wọn. a sì mọ̀ pé gbogbo anábì kọ̀ọ̀kan tó lọ́ọ́ rán sáyé gbogbo ẹni tó bá já látúnṣe kan láwùjọ ẹni tí wọ́n máa sábà bá pàdé lọ́dọ̀ àwọn èèyàn náà ní ìnira àwọn èèyàn sábà ṣe dáadáa sí wọn gbogbo ẹni tó bá ti já nàbì tí ń pè ní lọ́sídìí kásílọ́n gbogbo àwọn alátúnṣe tí ń pè ní lọ́sídìí kámásìbàjẹ́ ntí wọn máa sábà bá pàdé lọ́dọ̀ àwọn èèyàn òun náà ní nira wọn máa sábà ní wọn láàánú wọn ní sọ̀rọ̀ wọn dáadáa wọn ní fojú rẹ̀ wò wọn wọn ní tẹ́ni dè wọn wọn máa wò wọn ti kàtẹ́gbin ni bí kọ́ bàjẹ́ kọ́ bàjẹ́ fún wọn ni. àwọn èèyàn ó sì máa wọ́nà láti takò tí wọ́n ń pèpè lọ sídìí rẹ̀ kí ló tún wí kí ló sọ. So? tó bá ti lọ sọ báyìí pé kankan bára rẹ̀ da sọ́njà rẹ̀ sẹ́yìn tó wá wà nínú islam ni nítorí pé àwọn ọ̀fẹ́ gbọ́ wọn ọ̀fẹ́ gbà wọ́n sì fẹ́ dí àwọn èèyàn lọ́nà torí pé tó máa rí táwọn èèyàn ń gbọ́ tí wọ́n sì ń gbà ìbànújẹ́ ni fáwọn ṣe ń ta aláwọ̀ ọ̀fẹ́ yìí làwọn èèyàn sì ń ṣe yìí kí ló fi mú wa kí ló fi mú wa tá a bá ti bẹ̀rẹ̀ sí ní ríru eléyìí nínú àwọn ìgbésẹ̀ pèpè wa lọ sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run kò sí nǹkan kan tó yẹ ká ṣe ju sùúrù lọ o ká ṣe sùúrù àfaradà ká sì má kú lórí ojú ọ̀nà pé tá à ń pè yẹn wọ́n gbọ́dọ̀ retí pé ńgbà tó ń pè yẹn lọ sí di kan sí lọ́nà nìkan páwọn èèyàn fi òdòdó pàdé rẹ òdòdó báwò wọ́n ti kókùnmọ̀ àti kóńdólọ̀ tí wọ́n bá rí fi nà ọ́ ètò kéré jù ní kí wọ́n fọwọ́ lọ mú àbí tọ́wọ́ wọn ọba tó mú rẹ torí pé èèyàn pọ̀ tí ń fọwọ́ lọ mú

gẹ́gẹ́ bí àwọn onípinnu ọkàn tó ga nínú àwọn anábì ọlọ́run náà ti ṣe ṣe sùúrù torí ẹ̀ ọlọ́run bá ń kọ̀ fáànàbí sallallahu alaihi wasallam kọ́ má jẹ́ kí nǹkan kan ó rúwúyá nínú ọkàn òun ní dààmú lórí àìkòfẹ́ gbọ́rọ̀ ọlọ́run táwọn kẹfẹ́ rí ọ̀fẹ́ gbọ́ ṣùgbọ́n ìpinnu ni kó ná lọ ní kó sì tó gbìyànjú láti tako gbogbo òṣòro tó bá dojú kọ ọkùnrin kì í sá fún ṣòro nígbà tí ṣòro bá dojú kọ ṣùgbọ́n ṣe lọkùnrin ló máa ń ta ìṣòro láyà nígbà tọkùnrin bá ta ìṣòro láyà ìṣòro máa padà di ẹ̀rọ ni ṣùgbọ́n nígbà tó bá rí ṣòro tó bá túlẹ̀ tó bá sọ pé mi ò ní lè ṣe nítorí dájú ni pé ò ní lè ga láyé yìí la astashila na sa'ba aw adrikal muna. ومن قادت الآمال إلا لصابري لا أستسهلن الصعب وقبنت للايين مع صدره أو أدرك المنى تتطوى مو في بانت منفى فمن قادت الآمال إلا لصابري òun àfojúsùn kì í bọ́ síyàn lọ́wọ́ o àyàfẹ́ ní tó bá ní sùúrù ẹni tó ní sùúrù lọ́wọ́ rẹ̀ máa bà á torí ẹ̀ sùúrù lẹ gbọ́dọ̀ ṣe ẹni tó fẹ́ lọ sí àyè tó ga tó fẹ́ lọ sí ààyè eléyìí tó ga rere ọgbọ́dọ̀ ṣe sùúrù tí ó pọ̀ àìlè ṣe sùúrù ni òjò gbogbo èèyàn ga ṣùgbọ́n gbogbo èèyàn náà ló máa ń gbìyànjú níbẹ̀rẹ̀ gbogbo èèyàn ló máa ń gbìyànjú níbẹ̀rẹ̀ ṣùgbọ́n nìkan iṣẹ́ kù àfàwọn tó bá ní sùúrù likullin ila sha'wil ula harakatun walakin adimun fi rijali thabatu gbogbo èèyàn ló máa ń gbìyànjú nígbà tá a bá ní ká gòkè lọ àyè tó ṣùgbọ́n àwọn tó kéré jù nínú wọn ni ó lè ṣe sùúrù dópin àwọn tó kéré jù nínú wọn ni ó lè ṣe sùúrù dópin sùúrù ìpinnu ọkàn tó lágbára èèyàn fi kojú gbogbo ìṣòro láyé èèyàn sì fara da ìṣòro bí ìgbà tí nǹkan ṣòro wọ́n mọ̀ pé ṣé kinní yóò ṣòro ni ṣé kinní yóò lé ni ọ sọ pé ṣe bí ọkùnrin lèmi ọkùnrin lèmi ni ò jẹ́ kí n mọ̀ kó sọ̀rọ̀ ọkùnrin mi ni ò jẹ́ kí n mọ̀ kó lè tó ń ti pé ń ta ọ́ tó ń ti pé ń ru ọ́ títí tí nǹkan yóò fi wá rọrùn fún ọ. ẹ̀rí tójò bá ń rọ̀ nígbà tójò bá bẹ̀rẹ̀ sí ní rọ̀ tómi bá ń dà láti sánmà àkọ́kọ́ ìgbà tómi bá kọ́kọ́ kanlẹ̀ títí dànù lílẹ̀ ẹ̀ máa ti omi dànù ẹ̀rí pé gbogbo tó kọ́kọ́ kanlẹ̀ ilẹ̀ ó ti dànù ni pé ibùdó fẹ́ wọ̀ ìwà àti tani kí lọ pa abádéró àti kìnnìkan rẹ pọ̀ àti sẹ̀lẹ̀ àpọ̀ yóò ti dànù ni ṣùgbọ́n omi ni òní gbà omi tó ń jábọ́ láti sẹ́mà ni òní gbà pé ìwọ́kẹ̀ ó tó bẹ́ẹ̀ omi àmọ́ wà ní omi àmọ́ wà láwà tó wà ní nígbà tí ilẹ̀ bá rí pé kò yé wà ilé ọ̀tẹ̀ wọ́n gbà nílẹ̀ ọba di pé ọgbà omi omi ń kó sínú lẹ̀ àwọn kan sàn lágbára subhanallah bẹ́ẹ̀ náà ni gbogbo ń tàn bá ń wá láyé. lákọ̀ọ́kọ́ kò ní rọrùn ọmọ tí wọn kọ́ lọ sílé ẹ̀kọ́ tó bá wojú bàbá rẹ tó mú àti màmá rẹ̀ nítorí dájú ni pé ọmọ wò pé ṣé ẹ lọ ẹ fi mí ni àbí ṣé kìí ṣe pé kà ní wọn sọ pé àbọ̀ ń wò wá pé kà ní ṣe kà kó lè bàa náà ni ah dáàdì ok dúró kúkú dúró nígbà tí dáàdì bá kó nu mọ́tò ah tóbi bá sí mẹ́rin báyìí omi so dáàdì náà yóò kíkì mọ́tò ni ọ́ tẹ́ná sí i bàbá pé bàbá kí ni o ti rọ àwọn bàbá rẹ mẹ́ẹ̀ kó tó kó mẹ́ẹ̀ so wà á rí i pé <laughs> ọjọ́ tí wọ́n bá kó léèwé sí wọ́n bá kó lé kí ó sí yóò ti dèèyàn tó ga sàmúlò kàtà <laughs> máa bọ ọmọ mi ojú ni màá lù rọ ojú ni màá lù rọ ọmọ à ń fa mára ọmọ fọwọ́ nù lójú ọmọ arú eléyìí ò ga ọmọ bọ́ǹbìtà kò ní ga ọmọ bọ́tà kò síbi tí ọ̀gá lọ yọkàn máa yọ ṣubú ni torí ẹ̀ sùúrù gbogbo ẹni tó bá fẹ́ pèpè lọ sí ẹ̀sìn Ọlọ́run yóò ṣe sùúrù tó pọ̀ torí pé àwọn èèyàn tó ń pè yẹn àwọn ọ̀gbà pé àwọn ń ṣàìdá wọn ọ̀gbà torí gbogbo èèyàn níbi tó bá ba láyé ojú tó máa fi wòra rẹ̀ ni pé n tó ṣe náà lọ dáa jù òun tún máa kọ̀rẹ́kìtì àwọn èèyàn ní ká sóòrí ah, pé n tó à ń ṣe yìí kí ló ń ṣe wọ ìwọ lọ́wọ́ adé nìtí wọ́n fẹ́ sí wọn kúrò lórí tí wọ́n ń ṣe pé tẹ́ ẹ máa ń ṣe yìí ọ̀mọ̀ dáa ọwọ́ sì tẹ̀ ń fi gbé búrẹ́dì sẹ́nu àti bọ́tà ìkọ́mẹ́dà ẹsẹ̀ kọ́ ọwọ́ tún lẹ̀ ń fi nùdì wọ́n ní kí ló burú ọwọ́ tún lẹ̀ a máa fi di a máa fọwọ́ sí a máa fi gbé bọ́tà sẹ́nu àti búrẹ́dì pé ẹ́ eléyìí ọ̀dà onílò ọ̀làjú nìyẹn bẹ́ẹ̀ ni wọ́n máa ń ní England ẹjọ́ ẹ̀yin àtàntọ́ wà ní England yẹn ẹjọ́ ẹ̀kọ́ rí síbi kan náà yóò ní ẹgbọ́n nǹkan ẹgbọ́n nǹkan tó England rí o sì fẹ́ sọ England kọ àìmọye àgọ́ ní England àìmọye dẹ̀pẹ̀ àwọn nàgẹ̀rẹ̀ ní England so ìwọ lọ́wọ́ àmọ́ gbìyànjú ọmọ asálàyé fún ọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ títí tọ́lọ́ wọn fi ṣe ẹni tí ó gbọ́ tí ó gbà ẹni tí ó gbọ́ tí ó gbà làwọn bá máa dínkù àwọn aláìmọ̀kọ́ máa dínkù àwọn aláìmọ̀kọ́ máa dínkù nígbà tó bá ṣe sùúrù ni àmọ́ tó bá ṣe sùúrù ọdún kan pẹ́ ó ti sáko òǹlù wàláhì tàlá ọdún kan pé ó ti sáko òǹlù torí ìdánilẹ́kọ̀ọ́ náà ló ń ṣe mọ́ṣáláṣí gbogbo wọn dẹyẹ sí ọdún mọ́ṣáláṣí o lè má mú ọmọ ọlọ́ta babalada ni ó mú ọlọ́tà ẹni tí kọ́kọ́rọ́ mọ́sálásí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó mú ọlọ́tà wọ́n ti mọjọ́ ìdánilẹ́kọ̀ọ́ wọ́n á máa sọ àgádágodo sẹ́nu lẹ́kùn ah, ẹ̀yin èèyàn bóò ní lẹ́kùn ah, wọ́n ti tì náà nù wọ́n fẹ́ kọ́ bara wá pé ah, ta ló tilẹ̀kùn tí èsì kórìí yín dàrú tẹ̀mọ̀ kọ́ àwọn ṣe ìdánilẹ́kọ̀ọ́ lónìí àfi kí ni ń da yín láàmú tí ó bá tẹ́ yín ó ní àkótí ẹ̀ kúkú tẹ́ wa lọ́rùn ibi tó wí ń bẹ̀ gan lọ́rọ̀ wà tó ń táwọn fẹ́ nù àmọ́ fi sọ́sùn fi para ó fi rírí sáláì rí ó fi wíwọ́ sáláì gbọ́ ẹ tẹ́ni sẹ́nu ọ̀nà mọ́sálásí ẹ̀ ń bá dánilẹ́kọ̀ọ́ lọ torí pé ẹni tí ó kù ó ṣe déédéé ẹni tí ó pa àwa dé sí i lọ́rùn so pẹ̀lú sùúrù pé ẹ wọ́n mọ̀ tuntun tó sẹ́nu mọ́sálásí pé àti àbò láti àṣì ẹ tẹ́wọ́ gbà náà ni ẹ ṣe sùúrù náà ni tọ́ ẹ̀ ń bọ́rọ̀ lọ wọ́n jáná mọ́ gbòǹgbò lẹ́nu wọ́n ní ẹ ọ̀rọ̀ rẹ̀ ti jẹ́ ń jáde ó léwu torí àwọn tí máa ń gbọ́ ó ṣe é ṣe àwọn náà kù wọn kó lẹ́rú wọ́n gbòǹgbò ẹ bá tún sókè ẹ ibi a gbọ́rọ̀ dé yìí ó yín ẹyin ah, ah, ohun rẹ̀ ọmọ a ah, ṣùgbọ́n ṣàṣe sùúrù ìgbà tó rí wọn ẹ gbogbo àwọn èèyàn ti wá ọ tó máa ń ṣẹlẹ̀ tó máa wá ó máa ń dọ̀tí mọ́ṣáláṣí torí pé kíni là ń gbá àwa náà ṣe tán tá a máa gba àwa náà ṣe tán tá a máa ṣàkìtìyàn rẹ̀ tó gbogbo wa ní kíni mùsùlùmí wọ́n ṣà ṣe sùúrù wà ẹ́ nítorí ṣẹlẹ̀ ní pé àyè tọ́ta ṣe kalẹ̀ wọ́n máa ń yàgbẹ́ bẹ́ẹ̀ à ẹ dákun torí tọ́ lọ ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ ẹ mọ́tò ń yàgbẹ́ àyè tọ́ mọ́ o kí ló ṣe ẹ̀yin náà ẹ̀ lójú ni tó fi jẹ́ pé àyè tọ́ lẹ́mọ̀ tí wọ́n fi sọ pé ẹ̀yin èèyàn sẹ́yìn mọ̀ pé àlẹ́ àfa ọ̀ ṣùgbọ́n èèyàn ò lè máa ṣàṣejù báyìí kọ́ sẹ́kù pé yọ́ máa rí mọ́ṣáláṣí ìlò tọ́ba fòpin sí ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ bẹ́ẹ̀ lẹ́lòmí ìlera rẹ̀ ń lò ẹnikẹ́ni ó ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn gbogbo èèyàn máa wá gbọ́rọ̀ rẹ̀ díẹ̀díẹ̀ baálẹ̀ abàyùn ó rí i pé tásìkò àsìkò kan bá ti tó lójúmọ́ ìlú máa dá tẹ́sí mọ́ pé à òun ò ní fẹ́ bí kápẹ́ nìkan fẹ́ kó àwọn èèyàn mú un lọ lónà máa ń wádìí pé wọ́n máa lọ kí ni wọ́n máa ṣe lásìkò bá ń gbà ìdánilẹ́kọ̀ọ́ kankan lẹ́nìkan máa ṣe fún wọn ìdánilẹ́kọ̀ọ́ ìlọ amú alómi báyìí dé gbogbo gbogbo wọn máa ń sàn án lọ lónà bá ní ok má kèmí náà lọ gbọ́n tí wọ́n máa ń ṣe torí pé ẹni tó bá wà ń pò nígbà tí gbogbo aráàlú bá ń lọ ibì kan ọba onímọ̀gbà tó ní ó débẹ̀ gómìnà onímọ̀gbà tó ní ó débẹ̀ pírẹsidẹ́ǹtì onímọ̀gbà tó ní ó débẹ̀ torí kọ́ pé èèyàn tó wà lẹ́yìn wọn náà fi ń pè wọn lálẹ́ ìbà kọ́mọ̀sí pé ẹ fẹ́ gbà wọ́n máa wọn lẹ́yìn àwọn náà wà wà bẹ́ẹ̀ pé ah, àwọn náà fara mọ́ tí wọ́n ń ṣe àfa gbogbo àjọ ni so bí wọ́n ṣe dọ́gbọ́n nù bàbá yìí bá wa wọn bá jókòó pẹ̀lú àwọn èèyàn bá jókòó pẹ̀lú àwọn èèyàn ó gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ kan tí afa ọ̀tàtú kan tó rí báyìí pé ah, ok ẹ̀yin náà wá ẹ gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ lónìí ibi tá a bẹ́kọ̀ dé ibẹ̀ ká ti bẹ̀rẹ̀ lónìí wọ́n bá sí àwọn báàbù tó gbóná <laughs> so àwọn báàbù tó gbóná wípé báàbù mi náà ṣẹlẹ̀ ẹ́ kama dúndé méjì mina ṣẹlẹ̀ kama lórúkà mina ṣẹlẹ̀ kama lò fúnpa mina ṣẹlẹ̀ ok wọ́n gbé tó gbóná wọ́n ti débẹ̀ o àmọ́ la kọ́lọ̀ mélé wa ó lè má wà ń jọ mi ẹja kó fún un eléyìí ni wọ́n sọ bàbá mi báyìí kó ké abájọ táwọn èèyàn máa pọ̀ ọ̀nà àti kẹ́nìmọ́ mi ń di ni wọ́n ń sán wọ́n fẹ́ gbàjọba mọ́ lọ́ni ọ̀parí àsáṣe mọ́nu àṣemánu yẹn òfin bá wá wọ́n bá ìdánilẹ́kọ̀ọ́ àfẹ́dánilẹ́kọ̀ọ́ máa lò. ẹ wò wà wàrà bó ṣe fi ń da tó fi wà wàrà bá ń da jẹ́ torí à ń bùkátà ká ní sùúrù torí pé ẹni tí ọ̀fẹ́ gbọ́n tó ń se ọ̀fẹ́ gbọ́n tó ń sọ gbogbo oríṣiríṣi ọ̀nà làwọn fi máa fún ọ àwọn fún wọn máa wá nǹkan tí fi ní continue ó ní ẹ ká fi kún lókun káwùtà ló lóòótọ́ náà lórí pé ọlọ́run bẹ lókè gbogbo sẹ́mà òun sì sọ pé ọlọ́run bẹ níbikíbi pẹ̀lú pàápàá rẹ̀ àwọn anìkan wa kájọ fàáwò àwọn ẹni tí wọ́n jà á lọ́wọ́ tó àwa wa wọ́n gbé mà wá wọ́n rò pé ọ̀rọ̀ ọ̀mọ̀ ni wọ́n fẹ́ sọ kọ́lọ̀ sọ ànábì sọ kọ́dà tá a bá tún wo báyìí òun sì gbé ebu wa ó gbé ebu burúkú wa ẹlẹ́kẹ̀ẹ́dẹ́ ó rù wa ń retí kí tó bá ti ṣe kankan wọn àwọn kó ebu fún ọ ni tó bá ti ṣe kankan báyìí wọ́n bu ọ ni torí pé ibi títí ń bu ọyún ìwọ náà inú bí ọ ìwọ náà bẹ̀rẹ̀ sí bú ebu ibi tó bá ti bẹ̀rẹ̀ sí ní bú ebu tẹ́lẹ̀ náà a sì èrè ló ń ìwọ àwọn ata ni ó dà sí wín tí ìwọ náà bá ti lè bú san sẹ́yìn pé ògùn yẹn sọ pé ẹ tẹ́lẹ̀ yóò tiẹ̀ yà wá lẹ́nu torí tẹ́lẹ̀ náà ọmọ ọ̀tá ni torí tó ló fẹ́ wẹ́ẹ̀rí fún kò síbi tó ti lè rí ẹ tí agbára wọn kà láwùjọ tiẹ̀ wá yà wá lẹ́nu. abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ torí eléyìí bá dọ́ta ṣé ti ń dàrú ni subhanallah rẹ ló sì pé ní náà pòwe òwe tó dáa ni wọ́n tá à ń bá nájà láwò ọjà o èyí fetí sáriwọ ọjà tó ráriwọ máa pọ̀ lọ́jà tó bá káriwọ ọjà lọ́ba tẹ́tí sí ò rọ́jà rà ò sì ní rọ́jà tà lọ́jà tó pé ó ń ní hó bà kí ni sọ kí ni wọ́n ń nítorí ọmọ afẹ́ gbọ́nù sòṣùgbọ́n tó bá gbé ẹni tí ń nájà rẹ ẹni tí wọ́n rajà lọ́dọ̀ rẹ ra nǹkan dáadáa ta nǹkan dáadáa ó sì jáde kúrò lọ́jà torí ẹ̀ agbọ́dọ̀ ṣe sùúrù agbọ́dọ̀ ṣe sùúrù wọ́n mọ̀ pé ọmọ bíi sáláì mọ̀ wọ́n ní kí ló olódo lásán kò burú olódo lásán náà ni mo rò pé wa torí pé kí wọn náà sọ pé kí ni lásán kí ni la tí bá ọmọ kan nítorí òun fẹ́ kọ́ sọnù tẹ̀gbọ́n tó ó ní kí n gbé adúrú mi kí n gbé ẹnu bọ́ta tó bá bọ́ta náà ó gbé bọ́ta náà ní ẹnu ẹ kálukú sá ń gbẹ́nu tiẹ̀ bọ́ta náà ni ta ọ̀fẹ́nu nulẹ̀ ọ̀rọ̀ ajáde wa so <laughs> yóò ní ẹtí wọ́n ó ní kí adúrú mi ó gbé ẹnu bọ́ta bẹ́ẹ̀ ni Yorùbá tí mò ń sọ lẹ́ẹ̀gbọ́ ẹ mú ẹnu yín bọ́ta náà ni ó tún ní mú bọ́ta so gbogbo nǹkan ló ń fẹ́ mú ọ fẹ́ mú mọ́ ọ lẹ́nu so torí ẹ̀ èèyàn ọgbọ́n jọ ẹni tó fẹ́ mú yàn lọ báwọn olùmọ̀ nípa ad-da'watu bá ṣe rí dáwà sínú lọ́pọ̀lọpọ̀ lulẹ̀ ayé kò sí ìlú kan tẹ́ fẹ́ ṣe dáwà ń bẹ̀ tẹ́ bá ní rọrùn wàláì tó fi dórí Mẹ́kà lónìí tó bá fẹ́ ṣe dáwà ila Allah Mẹ́kà yọ yọ ọ lẹ́nu tó bá fẹ́ ṣe dáwà ila Allah Mẹ́dínà wàláì yọ yọ lẹ́nu láì tí ì ṣe wáàsí gan àwọn ti rí ọ pẹ̀lú orun gan mutawwa àwọn olùtẹ̀lé tọ́lọ́nu o wọ́n ti mọ ti ọ́ sí yẹ̀yẹ́ nù pé ẹ̀yin onírúgbọ̀n mutawwa sheikh ya mutawwa <laughs> abẹ́ rí bẹ́ẹ̀ yẹ̀yẹ́ nù ó ti fi hàn pé bá ọ sọ̀rọ̀ kan wọn ní gbọ́ tẹ́lẹ̀ náà kò sí ní táwọn fẹ́ẹ́ fi ṣe sọ̀gá tó wá pé nílò àwọn àwọn áfíríkà wa yìí tètè kọ́pọ̀lọ́ ẹlòmíì dúdú bá wọ́n ṣe dúdú ni tẹ́ ń pèsè dáadáa tí ọmọ bara jẹ́ tẹ́ ń pèsè dáadáa tí ọmọ wọ́nà láti bàtìyín náà jẹ́ so ìdí nu agbọ́dọ̀ ṣe sùúrù agbọ́dọ̀ ṣe sùúrù kódà gan ìṣètayédayé boko haram yìí wọ́n kàn lè wo sùsùn pé ládùúgbò ojoojúmọ́ wà sí rẹ tiẹ̀ lágbá díẹ̀ wọ́n lè sọ pé boko haram kan bẹ ládùúgbò àwọn torí kí wọ́n lè wá palẹ̀ rẹ̀ mọ́ torí ẹ̀ àwọn ọlọ́pàá náà sì gbọ́n wọ́n sọ pé ṣé ó ṣẹ̀ṣẹ̀ di boko haram ni àbí ìjọ olóko ládùúgbò láti tètè fúlàní àà múnáfìkì nìyẹn ẹ̀rọ èlò ló ti pa àbí àárín yín àárín yín fẹ́ẹ́ dàrú àyìn mẹ́yẹ tí ń bá máàmù jà tí máàmù lọ rìpọ́tù rẹ̀ lọ́dọ̀ ọlọ́pàá pé Boko Haram ni wàá mu <laughs> máàmù sí máàmù nípa wọ́n sì Boko Haram láìsí ara wọn nítorí Boko Haram ọwọ́ tètè ká tètè ká wọ́n palẹ̀ mọ́ tó gbogbo ru eléyìí á ṣe sùúrù ǹjẹ́ tànàbí tí wọ́n bá ṣe sùúrù ní Mẹ́kà wọ́n pa gbogbo àwọn sahaba àwọn islam ò habasha ambosibosi yóò dé madina káwọn ṣẹ̀ṣẹ̀ tí sọ̀rọ̀ pé wàá gbogbo bita wà lónìí. ọlọ́run rán màláíkà sí Ànábì sallallahu pé kọ́ sọ tí máa ń fẹ́ fún wọn. àwọn eléyìí ló ń gbogbo àwọn òkúta tọ́ ọ bá fẹ́ ká da gbogbo àpáta bò kẹ́nìkan mọ́ tiẹ̀ anabi sọ pé òun bẹ lọ táwọn eléyìí ọba ní gbọ́ tí wọn bá ní gbà kọ́lọ̀ ń bá wọn kan jáde láti bàràbàrà di wọn táwọn ọmọ sí lọ subhanallah táwọn eléyìí ọba ní sùúrù nǹkan tó bá jẹ́ bí àwa lẹ́nìkan bá tọ́ nísìnyí ọmọ wo bí kọ́lọ̀ wọn bó tiẹ̀ fún ọ lágbára kan kó o lágbára láti sọ wọn di alábàáhùn gbogbo yẹn di alábàáhùn ó tún lè wo pálábàáhùn tóbi kò ní ọ̀dà gbogbo yẹn dìgbín abẹ́ ẹ̀ kọ́ni tó bí wọ́n ṣe máa wò nù tó ṣùgbọ́n ọlọ́run ọba aláàánú ló ṣe ṣẹ̀ṣẹ̀ àwọn ànábì rẹ̀ torí ẹ̀ sùúrù láàmà sí o sùúrù láàmà sí o ká sọ̀rọ̀ afẹ́ pè ṣiṣẹ́ ká sọ̀rọ̀ afẹ́ pè ṣiṣẹ́ torí ẹni tó ṣe pè fún àwọn náà ni wọ́n fẹ́ kó wọ́n mọ̀nà tẹ́pẹ́ bá lọ mú sọ̀rọ̀ kó gédé wèrè ní ọ̀mọ̀ tẹ̀lé ọ <laughs> torí wọn náà ló ṣe pè fún èpè wa mú orí bá dàrú so àwọn bá ní tàwọn ta lọmọ lẹ́yìn rẹ o àwọn wèrè ni ta ló sọ wọn di wèrè wọn náà lọ ń yá àwọn wèrè sùúrù láàsì káma tara tàwọn anabi Ọlọ́run káma fi kọ́gbọ́n àwọn anabi Ọlọ́run ìbínú torí tara wọn tànàbí sallallahu alaihi bá bínú kẹmọ pé torí tọlọ́run kẹmọ pé wọn ti tẹ òfin Ọlọ́run kan lójúmọ́ lẹ tànàbí ṣe bínú ẹ jẹ́ káwọn náà kẹ́kọ̀ọ́ lára eléyìí àwọn àyà yìí wọ́n sì ń kọ́ wa wípé táwọn ibi bá ti jíṣẹ́ rẹ̀ tọ́lọ̀ ń fi ran o ti parí o tọ́lọ̀ ń bá tọ́ba ti jíṣẹ́ rẹ̀ tọ́lọ̀ ń fi ran o ti parí. àwọn àyà yìí sì tún sọ fún wa pé àgbọ̀dọ̀ tẹ̀lé nìkan kán nídìí ẹ̀sìn tó yàtọ̀ sọ́lọ̀ tó yàtọ̀ sànàbí Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn olùmọ̀tá máa ń tẹ̀lé níṣẹ́ láàmà tẹ̀lé wọn torí pọ́rọ̀ ọlọ́wọ́n sọ fún wa níṣẹ́ láàmà wọn torí pọ́rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam sọ fún wa láti jẹ́ pọ́rọ̀ tara tiẹ̀ ní sọ fún wa wọ́n gẹ́gẹ́ bíi ta ni kí la fẹ́ fi ọ́ sí kọ́fọ́ múra rẹ̀ ni orúkọ yẹ wa kò sí nǹkan tá a fẹ́ fi ọ́ sí tó bá pọ́rọ̀ ọlọ́run sọ fún wa a gbọ́ kèésì ṣe tiẹ̀ la gbọ́ bí ìbá ṣe tọ́lọ̀ anabi ni sọ fún kìí ṣe tiẹ̀ lágbọ́lágbà tí ìbá ti ta nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam. eléyìí fi hàn wá pé èrò orí àwọn èèyàn kò lẹ́tọ̀ọ́ kọjá pé láàmà tẹ̀lé o èrò orí àwọn èèyàn àìdí àwọn èrò wọn kò lẹ́tọ̀ọ́ kò lẹ́tọ̀ọ́ pé kọjá pé láàmà tẹ̀lé èrò orí àwọn èèyàn. ọ̀lẹ́tọ̀ kọjá pé ńlá tẹ̀lé nígbà tó fi ń bẹ nínú alukurani àti sunna kéésì tèèyàn lọ́yẹ ká máa tẹ̀lé o tọ́lọ́n ẹlẹ́dàá wa ńlá gbọ́dọ̀ máa tẹ̀lé kéésì tèèyàn torí ẹ̀ ló ṣe jẹ́ pé ńlá ni kó fi tọ́lọ́n lẹ̀ máa tẹ̀lé tèèyàn ńlá ni kó alukurani àti sunna sílẹ̀ máa rori àwọn ọ̀gá yín irú àwọn kiri àwọn ẹgbẹ́ pẹ́gbẹ́ tí ó múra rẹ̀ tí ó lọ sọra rẹ̀ dẹrú fáwọn kan tẹ́kẹ́ ideology wọn ni wọ́n máa lò ó fa alukur'ani sílẹ̀ ó fi sunna anabi sallallahu sílẹ̀ ntọ́ dájú ni pé ntòsí ọ̀dà o ntòsí ọ̀dà tura idea ló bí ẹgbẹ́ idea ló bí ẹgbẹ́ òfin òfin lẹ̀sì ó sílẹ̀ orí a sì ti mà nínú ma'a nas ní ìgbà tí ẹ̀rí ń bẹ nínú alukur'an ẹ̀rí ń bẹ nínú sunna kò sáàyè fún wa láti lu ọpọlọ wa àyàfi ká fọpọlọ gbọ́ ntọ́lọ̀ nsọ yìí yéésì pé ká fọpọlọ tíì ntọ́lọ̀ nsọ dànù pé àá wọ́n bá ń sọ pé kọ́ọ́là kọ́ọ́là kọ́ọ́là ó kémi náà lè sọ pé kúlùtù ìwọ gẹ́gẹ́ bíi ta ni kúlùtù àbí gúlùtù onídàá sọ kọ́lọ́ sọ ọlọ́run sọ ànábì sọ ànábì sọ ọyọ kó ní o lè sọ pé mi náà sọ ìwọ gẹ́gẹ́ bíi ta ni gánà rí torí pé ń di ẹ̀sìn ọlọ́run sọ ànábì sọ ọlọ́run sọ ànábì sọ làáfi sẹ́sì kọ́lọ́ wọn bó fi wá sí kóńgẹ́rì bákan náà àtúwádọ́ mà á gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan mi yàtọ̀ o kódà kó ṣe pé yóò lọ nǹkan yàtọ̀ ọ̀ tara rẹ̀ tó o wọn náà gbìyànjú láti dìfẹ́ǹdì ara rẹ o kì í ṣe pé tọ́ àìkọ́ ọrùn mi ni ẹ gé o ọrùn mi ni ẹ gé báwo tọ́lọ́n bá fún ọ tọ́ bá fún ọ tọ́ bá fún ọ pa tọ́ bá fún ọ lẹ́mìí rẹ pa àmọ́ bóyá kó tó kó àwọn fẹ́ fi ọ sóúnjẹ alẹ́ wọ́n lè fi wọ́n sóúnjẹ ọ̀sán táwọn làwọn fẹ́ pọ́ọ̀yìn tọ́ lọ gbàdá wa ó ṣe é ṣe kọ́ pé wọ́n níbọn kò dúró gbẹ́jọ́ tọ́ kẹlẹ́mọ̀ ṣe gbogbo wọn ó sì tún gba aládàáni lọ́dọ̀ ọlọ́run so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ gbọ́dọ̀ sí nǹkan mi lẹ́yìn ọlọ́run síbẹ̀ ti rí ẹni tó yẹ pé yọ wọ náà nítorí esisi ẹyọ kan ẹni tó sì wà àlùjánnà nítorí esisi ẹyọ kan eléyìí ó fi esisi wá ojú rí òòsà wọ́n túlẹ̀ wọn ò sí sùtà eléyìí ó sì sọ pé òun ò lè fi nǹkan kan fi wá ojú rí nǹkan kan tó yàtọ̀ sọ́lọ̀ wọ́n sì mú wọ́n dé wọ́n pa ànábì ọwọ́ àlùjánnà torí ẹ̀ kódà kó ṣe pé ẹ̀mí rẹ̀ ọ lọ sí i kẹ́mi ọ lọ sí i ọ gbọ́dọ̀ ṣẹbọ sọ́lọ̀ torí tó bá ṣẹbọ sọ́lọ̀ tiẹ̀ bàjẹ́ nù kọ́lọ̀ mú bàtì wá jẹ́ torí ẹ̀ láwùjọ Yorùbá yìí ẹni títí ẹ bàjẹ́ pọ̀ o ẹni títí ẹ bàjẹ́ pọ̀ kọ́lọ̀ mú bàtì wá jẹ́ o ẹni tó yẹ pé bí ṣe ń Islam tuntun ṣẹbọ wọ́n pọ̀ bàjẹ́ wọ́n pọ̀ gan-an ni kódà ó tún burú débi kọ́pọ̀lọpọ̀ tẹ́ ń pè láṣíwájú ń dẹ́sìn wọ́n tún ṣẹbọ sọ́lọ̀ torí ẹ̀ ká sọ́ra fún o kámá bá a sórí ibú o a fẹ́ sórí ibú la fi ṣe islam a fẹ́ wọná la fi jọ ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam ajẹ́pẹ́ ká ṣe islam náà dáadáa kọ́má jẹ́ pé ẹsẹ̀ kan nú islam ẹsẹ̀ kan lóde islam là ń ṣe tọ́ gbogbo ẹni tó bá ti mú àwọn kan tó yọnu sí wọn wípé lànà wọn ló wọn máa wọn ti dẹni rẹ o tí wọn bá jẹ́ ni ọlọ́run otu ti dẹ́ni àṣetọ́ni ilé jẹ́ ibi tá a fẹ́ dúró sí lónìí pé alukurani ọ̀rọ̀ ọlọ́ọ̀ni o ọ̀rọ̀ ọlọ́ọ̀ni tẹ́nìkan lè sọ̀rọ̀ ẹ̀ a sì pé ọ̀ràn yẹn ló jẹ ká gbàgbọ́ ìgbà tó ṣe kọ́lọ́ wọn bá wa ó ti láyé wa pa àlè ríru mú wa nǹkan ju ká lọ kò sáǹfààní ńtọ́lọ́ gbàgbọ́ tó jìnnà sí tí wọ́n ní wọ́n ṣe léèwọ̀ nínú ẹ̀ kò sáǹfààní nínú gbàgbọ́ tó ní sí alukur'an tó pé ńtọ́wà nù rẹ̀ irọ́ ni sọ gbọ́dọ̀ tẹ̀lé alukur'an ní kọ̀kọ̀ àti ní gbangba ọ gbọ́dọ̀ fà alukur'an ṣèwé jẹ́njẹ́n kẹ́bí ọ̀pọ̀lọpọ̀ ṣe fi ń ṣèwé jẹ́njẹ́n lónìí alukur'an máa ké máa ka ká máa gbọ́ ìtumọ̀ ni kó àwọn gbọ́rọ̀ torí pé ọ tẹ̀lé yọ tẹ̀lé kò ní tẹ̀lé gbígbọ́ ni ma síwájú tí yẹn bá gbọ́ ẹ̀yìn rẹ̀ láìpẹ́ ọgbọ́ ọgbọ́ ọgbà ẹ̀yìn rẹ̀ láìpẹ́ ọgbọ́ kọgbà kọlọ̀ ń siwá lọ́kàn nínú ẹni tọ́gbọ́ tọ́gbà a sì rí i pé alukurani bọ́lá ti ṣe sọ̀kalẹ̀ náà lọ́wọ́ kò yí padà bẹ́ẹ̀ sì máa bẹ náà nù títí dìgbà tó lọ́wọ́ bọ́ kàkó ńlẹ̀ nígbẹ̀yìn ayé. ọlọ́nkọ́rin mi pẹ̀lú rẹ lọ́wọ́ lórí àti máa tẹ̀ láti alukur'an kọ́rin mi pẹ̀lú rẹ lọ́wọ́ láti jìnnà sí alukur'an tó ṣàlàyé pé wọ̀ ni kọ́rin mi pẹ̀lú rẹ lọ́wọ́ láti lè jẹ́ ọ̀kan nínú ẹni tí alukur'an yóò wúlò fún láyé yóò sì ṣàǹfààní fún lọ́la alqiyam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk bíi ohun tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n ń ṣe ìbéèrè nípa rẹ̀ lọ́jọ́ òní tá a wà nínú rẹ̀ yìí nípa pé ṣé sọ́ọ̀mù Ramadan ti bẹ̀rẹ̀ ni àbí ò tí ì bẹ̀rẹ̀ torí pé àwọn jí lóru àwọn jẹ sàárì àwọn sì tún jẹ àwọn ẹrú ọlọ́mìn bàtà àwọn gbọ́ pé wọ́n rọ́ọ̀sù ṣùgbọ́n ìyàlẹ́nu ni pé apá kan nínú àwọn èèyàn lẹ́yìn tí ilẹ̀ táwọn ti ń báwẹ̀ àwọn lọ wọ́n wá ń ṣàlàyé fáwọn pípọ̀ mọ̀sáwẹ̀ àti kó àwọn kan fẹ́ bí para àwọn ni ìyẹn lónìí ọ̀pọ̀lọpọ̀ sì tara bẹ́ẹ̀ ọjà àwẹ̀ rẹ̀ subhanallah ó nídìí láti já àwẹ̀ rẹ̀ torí kó àwẹ̀ ń bẹ lónìí ẹni tí ń gba ọlọ́wọ́ gba lẹ́sìn fún ẹni tó sì já ọlọ́wọ́ ràn lọ́wọ́ yóò kọ ẹnu ró lónìí yóò san àwọn yẹn padà ńgbà tí Ramadan bá tán ẹ̀sìn Ọlọ́run dá lórí pé àgbọ́dọ̀ gba àwẹ̀ Ramadan ó dìgbà tó bá dájú pé wọ́n rọ́ọ̀sù a ò sì gbọ́dọ̀ túnu ṣáájú kó tó dájú pé wọ́n rọ́ọ̀sù tá a bá wá rọ́ọ̀sù níbẹ̀rẹ̀ bí irú bẹ̀rẹ̀ rọmọdán aka ṣàbán tó bá ti pọ́gbọ̀njọ́ ajẹ́pẹ́jọ́ kejì ńkọ́ yọ jẹjọ́ kìíní rọmọdán bí irú rọmọdán aka ọgbọ̀njọ́ ajẹ́pẹ́jọ́ tí ó tẹ̀lé ijọ́ ọgbọ̀n yẹn yọ máa jẹjọ́ kìíní nínú oṣù Shawwal tó adúgbò ẹ̀fọ́ lọ́n kí ni nǹkan sojú tó wà mẹ́ tóbi wá jẹ́ pé gbogbo nǹkan tiwa Nàìjíríà àmọ́ kó àwọn aṣíwájú kan wà ní ẹ̀sìn rárá láwọn ẹni tí máa kéde pé wọ́n rósùn àfi tán bá rósùn àbẹ́yìn gbọ́rọ̀ wọn rí ni wọn rọṣù wọn ò rọṣù yìí náà ni ọwọ́ ẹ̀yọ kan function kan lọ́dún ẹ tún fi da gbogbo ìṣesí àwọn èèyàn rú ẹ̀yin fúnra ara yín ẹ̀ jókòó kọ́ ẹ fi kòlókò kọ́rọ̀ yín ó yín wọn tó yín sọ pé rí ẹnìkan sọ pé rí mà nkéré bí ti ṣe náà nù tó ṣe pé níbìkan sì lọ sọ fún wọn wọ́n ń retí kórílẹ̀èdè kan sọ pé òun rọ́ọ̀sù ìyẹn Saudiya ńgbà tẹ́yìn Yorùbá ti sọ pé bóyá ẹsẹ̀ lè máa sọ ọdún níjọ́ àràfà tó àti gbá nítorí hàn ní pé wọ́n ti fòṣèlú bọ̀ kó dìgbà tí wọ́n bá ní wọ́n rọ́ọ̀sù Saudiya ńgbà tí Saudiya ti sọ pé àwọn ò rọ́ọ̀sù lánàá ó dàbí ìgbà táwọn ń retí káwa náà ká gbàwẹ̀ bíi ti Saudiya rárá o Saudiya rírọ́ọ̀sù tiwọn yàtọ̀ sí rírọ́ọ̀sù tiwa tó rà ìlà kan náà pẹ̀lú wọn àti lórí ìlà kan náà pẹ̀lú ó ṣeéṣe ń gbà mí ká róṣù ń gbà kan náà torí pé àwọn ò lè nàìjíríà láéláé kí Saudi àgán róṣù nàìjíríà kọ́ máa gba àwẹ̀ kíni láéláé táyé ìdàlùkìyàmù sòkè á ló dé tẹ́yìn wá retí pé kún róṣù Saudi àkẹ́fì gbà o eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin torí ẹ ẹni tí ń gbà kọ́ máa bá àwẹ̀ rẹ lọ gbogbo àmọ́ á pè ẹ lákùnrin wọn ní sáwẹ̀ wà ní dàáyí ní dàáyí lẹ́lòmíì tún béèrè kí wọ́n ní sáwẹ̀ wà lónìí kò ṣeé lásìkò sínú tító ọlọ́wọ́ lẹ́sìn tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ nítorí wọn níbi èrè kò sí. naam ahan àwọn ashabul a'raf alaye rẹ wà wọn padà wà lìjánà wọn padà wà lìjánà torí pé ńgbà tí wọn wà lórí ògiri yẹn òkè gíga yẹn gbogbo ìgbà tó ju wọn bá ti rí àwọn ọmọ náà wọn ni wọn lọ ń dákun mẹjẹ abijọ kan nínú àwọn eléyìí a ah, ìyá ni wọn ti ṣe wá lọkàn torí dáadáa ta ìdá wọn dọ́gba so Ọlọ́run bá wọn padà fi wọn sálì jẹun náà wọ́n ti rí gbádùn bó ṣe rí wọ́n rí yà bó ṣe rí èèyàn ní rí yà kó rí gbádùn kó pé yà mọ́ ń fẹ́ naam aleykum salaam. àwọn ẹni tọ́lọ̀ ń yí padà ní ìyínipadà ìfìyàjẹni. E táǹpẹ̀ ní almasakh ṣètò wa ti ju èdè alqiyama fèsì rò se wọn ṣe fún abẹ ẹranko èèyàn náà ní ṣebí èèyàn ìyàlọ́ jẹ́ ìyàlọ́ ló ń fẹ́ fi jẹ́ tó fi ṣe lẹ́ranko tẹ̀lé yìí túmọ̀ sí pé èèyàn náà ní èèyàn ni wọ́n fi ìṣirò èèyàn wọn ṣe. aleykum salaam. torí ẹ̀ tá a bá lọ rewúrẹ́. láàrin àwọn ewúrẹ́ wa rí i pé ewúrẹ́ kan orí èèyàn ló ní wọ́n wá sọ pé ló wọ̀ <laughs> sọ́tọ̀ kọ́ ra torí tá a bá rí eléyìí èèyàn lọ fẹ́ dú o torí pé irú orí irú gbọ́dọ̀ jẹ́ tí irú bá wá jórí sí mi ó túmọ̀ sí pé nǹkan kan ló náà. ọlọ́ra nǹkan lọ́jà ọ̀padà wa hàn sí pé ibi tó ń ti ra yìí o ibi tó ti dínwó wà o mo délé pé a ah, ó ní ẹsẹ̀ ajé wọ́n gbà yín bá tó lè dá ò ní dá pé kí ni ò ní o ọlọ́run ti kọ́ ṣégbà tí. àwọn ọmọ Israẹli Ọlọ́run rán wọn sí Ọlọ́run àwọn sí wọn àwọn àwọn tó rán sí wọn Ọlọ́run wọn ọmọ Israẹli níbi ọmọ Israẹli bá ibi tí wọ́n ń pè ní Israel Palestine Palestine agbọn kankan kékeré nínú Palestine wọ́n wà.